أتقبل الله سبحانه وتعالى eléyìí tí ó kádàrá kí ìdòkò àkókò lédè ìlú wọn náà wáyé ìlú ọ̀tà láti jẹ́ pé àwọn elétò àwọn kan bá ti sọ wọn lẹ́sẹ̀ dáadáa. Bẹ̀rẹ̀ látòrí ìbìmẹ̀jìmù àwọn kan bá ti sọ àlè sí dáadáa wọn. Àti gbogbo àwọn àlùkẹ́kọ̀ọ́ àlùmọ̀tà àwìn ní ilẹ̀ wà àwìn. Àti ṣètò àwọn ọlọ́ọ̀lẹ́ ìṣẹ̀ tó gbé bùkátà òṣèlú ti kalẹ̀ ń pè é. gbogbo apáta la jí lápapọ̀ ọlọ́jọ́ ti lọ. Èmi jẹ́ ká lè jẹ́ kíkí ìyẹ̀pẹ́. السلام عليكم ورحمة الله وبركاته ní òde yìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five nínú sọ̀rọ̀ yóò dáa yìí oṣù kẹrin ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àtògbéjì ọdún ìjọ èyí tàbí sọlọ ọlọ́pàá rẹ fẹlẹ sí i. gbogbo tí àkọlé bá ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn àtọ̀rọ̀ ẹsẹ̀ lọ fi sọ ṣáájú. òun náà ní àwọn àdéhùn. ìpèníjà tàbí ká sọ wahala wàhálà èyí tí ọdọ kojú àwọn ọ̀dọ́ báwo la ti fẹ́ tún wá ojútùú sí. máa sọ nípa wàhálà tí kojú àwọn ọ̀dọ́ káwọn ojútùú sí kò padà ní ìgbòho náà nìyẹn. ṣùgbọ́n wàhálà tí kojú àwọn ọ̀dọ́ àti gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀rọ̀ ìlú sọ wípé àìsàn sábà fẹ́sùn gbà bẹ́ẹ̀. Tọ́lọ́ wà ní ìgbà tó ti pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùrọ̀ wọ́n pè fẹ́jú rẹ̀ pẹ́tẹ́rẹ́. Iṣẹ́ ọ̀gá àti ọ̀lọ́ iṣẹ́ kọ̀ọ̀dẹ́fàlì. Nínú àwọn olùmọ̀ rẹ̀ pẹ́tẹ́ pé wọ́n pè fẹ́jú olùfíkàlùkù sì ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó ń sọ̀rọ̀ yẹn tọ̀ lórí tó ń kà sọ fún láti fẹ́ fi kan sọ́dọ̀ fáwọn ọ̀dọ́. ọ̀dọ́ kábàlì àṣìṣàlá ètè lárúbáwá ni. èyí ló ti kó lè gbé sùnmọ̀ káfíń àtẹnudọ́gbù wọlé kó wà. ìfirú àti agbára ló ń pè rẹ̀. wọ́n máa ń ṣàbáwò ṣẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé àwùjọ ẹlòmù ṣàbáwò ṣe yáàní àwùjọ ẹlòmù. tó bá ní ọjọ́ kan ìtumọ̀ rẹ̀ ni pé ìbẹ̀rẹ̀ rẹ̀. ìwé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá tẹ́lẹ̀ lọ́wọ́ bí ọ̀sán báyìí pé làkìtù fúlàrẹ̀ fi ṣàbábí lẹ́hàrí àì fi àwùjọ ẹlòmù. mo pàdé lágbájá fi ṣàbábí lẹ́hàrí lọ́dọ̀ ọ̀sán ìtumọ̀ rẹ̀ nígbà bíi awùwà lílọ ha. àtà àìlẹ́bi nínú tí wọ́n tó pèsè kékeré lọ́mọ kékeré lọ́mọ gbígbó àgbọ̀ yìí kí ló tó tẹ̀lé èdè èdè náà tó tẹ̀lé èdè èdè lábáwá. wọ́n ti tẹ́lẹ̀ òṣìṣẹ́ náà ọjọ́ jọ mọ̀ fún ṣáà. òun ni ẹni tí ọjọ́ orí rẹ̀ wà bẹ́ẹ̀ ní sàlàbíyìn wọlé àǹfààyìn òun ló ń pè ní shabab òbí ọ̀gbẹ́ni tó ń pè ní shabab ń lọ sí ọgbọ̀n ọdún sí ogójì ọdún lóbi jáde pé láwọn aka àkókò yìí sí bọ̀ oye sábà sunkún lórí nǹkan tó àsìkò ewé bí nǹkan kan ló wọ́n fi fi orí gbé kalẹ̀. قل ألا ليت الشعباء فيعود يوما فأخبره بما فعل المخشيه قل ألا أتيت قولي ليت الشباب هما سيسرا ليس يعني للتمني لا لترجي التمني أولئك كتاب من ركني قال ثم ضعيف kò rọrùn láti wáyé. Ìgbà lọ́la ló ń sọ̀rọ̀ ìjọ ní ọ̀bá rí àsìkò lọ́dọ̀ dáadáa. Ọba ṣubú lórí ẹ̀. Ibi àlàalẹ́ ìta ìṣẹ̀lẹ̀ àtàyà àwọn òṣìyẹ́ ọ̀dọ̀ ọba ṣe o. Ọba ti pè wé. Tọ́lá lè padà ní. tó lè padà. Tí ó padà ń jọ fa ọkùn bí hù bí wá fún un ní àbòbọ́ síbù èyí tó bọ́ síbù ni ká máa sọ pé wọ́n pé wọ́n gbọ́dọ̀ sí. ṣùgbọ́n ìjọba ti lò rí adúwá padà àwọn bàbá tó ń gbà bó ti dàgbà tí mo ti ṣe tẹ́lẹ̀ nì ìyẹn ò bọ́ síbù. ìṣọ́nà àsìkò yẹn ọ wà láàárín tó àfàyè lílẹ̀ méjì àpòkúrẹ́sì wọ́n ṣe ìkú kan àpòkúrẹ́sì ó ṣe ikú ha ìwà ló kù lò àtìgbà tí ẹ ti di arúgbó kù lọ nígbà tí ẹ wà ló kù lò kò sábàá kẹsàn fún yẹn nígbà yẹn ìgbà tí yẹn darúgbó kù jọ òkú kagbara fún yẹn ọmọ yẹn pépé gbogbo eléyìí arúgbó káfílẹ̀ gbàgbọ́ yẹn kí ló wọ́n pè ní ṣàbáà kọ́lá ajásí mẹ́rin kan ti ń tẹ̀ fájọ òun ní ṣàbáà a lè yọ ọkọ pẹ̀pẹ́ eléyìí àdúgbò àlè fi bá ìkẹlẹ lọ́rọ̀ Ọlọ́run ọba tó hàn án tá a bá lọ sí sọ́kò rò ayọ̀ àti kọ́ Ọlọ́run ọba àlè jọlá ni Ọlọ́run lẹni ìkálà gbogbo mi gbọràmì Ọlọ́run èyí tó lẹsọọ sí jọjú lọgbọgbọ yẹn rúlọdà yìí mi gbọràmì láti fi lílẹ. ثم جعل من بعد ضعف قوة lẹ́yìn lílẹ̀ yẹn ọlọ́run wá padà fi agbára fún yín nígbà yẹn. ثم جعل من بعد قوة الضعفاء وشيبا lẹ́yìn agbára yẹn ọlọ́run tó wá fi lílẹ̀ sí kì í tó wá sí lílẹ̀ lásán òun tó bá wọn fún jáde ìgbẹ́ òun ẹ̀ṣẹ́ yìí ètò ìgbẹ́ máa jẹ́ mọ́lẹ̀ fẹ́ tọ́ bá jẹ́ mùsùlùmí bí ẹ bá ilé wú tàgbàtàgbà tí ó láwọn bàbá wa yìí àtọ̀pọ̀lọpọ̀ tó kí léwu ìmọ́lẹ̀ lọ́jọ́ ti máa jẹ́ fún yẹn. torí bẹ́ẹ̀ yá kúló kúrò. bẹ́ẹ̀ yẹ ká ọlọ́run máa ń dá ohun tó bá wọ ọmọ àyè mi ẹ̀ alámọ̀tọ́ ni alágbára ni. ẹ rí i pé láàrin lílẹ̀ méjì lílẹ̀ àkọ́kọ́ òun ni a lára ìjọba kékeré nígbà tí ìjọ wọlé aṣẹ ìlú ọ̀gá ọ̀lẹ́ ní ìdádúgbò kù jọ ààrẹ méjèèjì ọ̀lẹ́ ní ìṣàbáwò wa ayọ̀ ẹ̀ṣẹ̀ kọ́ rí àkókò yìí láti pàkíyèsí wa lórí bóòlù ní àwọn ìpèníjà tí a fẹ́ yọjú sí wa yìí bóòlù láti wójú tó sí. àsìkò yìí pé àwọn ẹ̀ṣà àgbéyẹ tó yàtọ̀ tabalika wá èèyàn àsìkò yìí òun lágbára wá wà. tabalika òṣèyàn ti máa wà láwùjọ náà èèyàn ti fẹ́ máa sọ̀rọ̀ sáńtà lẹ́nu nínú àsìkò yìí. lọ́jọ́ pẹ̀lú ẹ̀rọ alẹ́ ti kàn sí ń gbé pálíkì ẹ̀ sọ ọ̀dọ́ ní òní. ẹ̀rù bá ti wà sálà yìí. ẹnì kan bá wá síwájú ní ìtọ́ta ẹ̀ sí ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ sí mi lórí ọ̀sẹ̀ ni yóò sí ti ìgbẹ̀tọ́ àwọn àgbà wọn lè wà lọ́jà ẹ̀sìn jẹ́ àgbọ̀ tó fẹ́ wí bóyá kí èsì ìjà lọ́tà wà. ló jẹ́ méjèèjì la ní ìdí láwùjọ àgbàdà ń wá bẹ́ẹ̀. bá a ti ní ìdí àgbà a lè ní ìdí ọ̀dọ́. ọ̀dọ́ nìyí òun ò ní kọ̀ sílẹ̀ tún ní àárọ̀. ṣùgbọ́n àwọn àgbàlagbà nìyí àwọn ọ̀dọ́ ẹni yóò ní bàjẹ́. inú àwọn ìyẹn tó wà fún àtìkọ ọjọ́ yìí tó fi ẹka àkíyèsí rẹ̀ mìlẹ̀sẹ̀ fíjọ́ ti sọ fún yẹn ọ̀rọ̀ tó bá ń sẹlẹ̀ èyí onífẹ́ gbà ṣé kí ní bàjẹ́. inú àwọn lùkàtú tó wà sí fásitì ọjọ́ yìí tó fi ẹ̀ka àkíyèsí rẹ̀ gbìyànjú ìyá ti nà fún yẹn ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ èyí ò gbà ṣé kíní èyí ò ní gbà. lókè tó lù mọ́ sí kìlọ̀ fọmọ rẹ̀ yóò fi wọn là tó tọ́ ìyẹn kájà kalẹ̀ náà wọn là táwọn ṣe ti àwọn ti mọ̀ ọ̀hà má gbé pálí kẹta wọn yẹn. gbìyànjú ìyá ti fìkìrì yá ìyá fẹ́ ìyá ọ̀fẹ́ kú kúrò yẹ. jà àwọn ẹlẹ́sìn tó lè rìn jáde lọ́wọ́dì àwọn tí wọ́n padà àgbà lọ́la dídá wọn òun ló ṣe dálé wọn mọ́ra lẹ́yìn náà pé àsìkò ọjọ́ yẹn. قابل للتشكل ìrèlè gba yíyí padà lórí ọ̀sẹ̀ ìwòsòtòrè ló fi ń mú yàtọ̀ wá láàrin ọ̀dọ́ àti àgbàlagbà nígbà ọ̀sẹ̀ ìkọ̀wé ọ̀gbà mọ́tà òfin sẹ́yìndínlé làwọn yòókè mi tẹ̀sí ti òfin ní gbóòrò nígbà wá. Ah! àgbàlagbà àbá lọ fẹ́ mú un dúró níbi bá wọ́n sí kò lè gba dídúró kò lè gba dúró ibi tó ń bèsì yẹn kó sì máa bá wà ní ẹ ṣùgbọ́n wọ́n ṣáàrì kù wọ́n bá jọ̀dọ̀ ìfọ̀ wà kàwé mi ń tẹ̀gá ni ìtọ́ba lọ fẹ́ sílẹ̀ wọ báyìí òun máa ta títọ̀ ó yẹ pásítọ̀ yẹn kọ́ kọ́ bínú lítàṣàkúrè o lè gbà tí bẹ́ẹ̀ ṣe tún ti wà ní ìsìn lọ́dà bó ti wà bẹ́ẹ̀. ayọ̀ ẹ̀kọ́ ẹ̀rí jíjọ́dọ̀ yìí ọ̀pá tàkì nù ìsìláàmù tá a fara wa ìyẹn ẹ̀sìn sí ọlọ́ọ̀fẹ́ lábẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam ọ̀pá tàkì tọ̀. orí ọ̀gá lérí bẹ́ẹ̀ ni. nínú àwọn àṣìkáàmù méjì ìdájí àṣìkáàmù àtàkìlìbíyà wọ́n àṣìkáàmù ìwọ̀nàíyà àṣìkáàmù àtàkìlìbíyà àwọn ìdájọ́ àlàbọ̀rù tẹ́lẹ̀ àríkìní wájibù ní tẹ́tẹ́ ni eléyìí aráàlú ni eléyìí ewu tá a afẹ́kàṣe eléyìí àti òkòrò rẹ̀. ìgbà tí nǹkan yẹn bá bẹ̀rẹ̀ tí wọ́n máa wí nǹkan yẹn fún yẹn àsìkò ọ̀dọ́ ni o. kí ló fà torí gbà lèlè àìlè wà kó wà torí ìrọ̀lẹ́ olè kẹ́kọ̀ọ́ ayé á sì lágbára àti ṣe. ẹ̀rí báwọn ọ̀gá tí kọ́ lórí bàtà bá bẹ̀ wọ́n láwọn òsì lọ bàtà gbàrọ̀ òsì wọn láwọn ọ̀gá ìsìn lọ sóde pọ̀ sí olóòrùn náà àtẹ̀gbọ́dọ̀ àtàwọn ìwà ìrìnà pépé òní sí ẹ̀rọ ọ̀rọ̀ ṣẹ́ń tùrìsì àwọn sábà pínlẹ̀ ọba ti rú kẹfà yìí kẹfà yìí lọ́ọ́ tẹ̀lé bàbá ti kẹfà yìí ìdájọ́ báyìí lọ́ọ́ tẹ̀lé mi ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sábà kò sábà. tó nípa bẹ́ẹ̀ òun náà lọ́dẹ̀ sì tún lọ láti nínú àwọn tó kò ní ẹ̀ máa ń lò láyé ìyẹn ti tètè máa ń gbọ́ràn ó ní àtúntò ìjáàbá nítorí gbàgbára bẹ́ẹ̀. òun lọ́wọ́ bá ti fi yìn fún àwọn àfáàmìjà àwọn onídìí lẹ́hìn títí àgbọ̀n àwọn olùjọ́ ti gbé ọ̀dìdì lẹ́hìn òkúta. ọ̀dọ́ ni wọ́n wọ́n ti gbà tó tẹ́lẹ̀ dà wọ́n àwa lé sí ìgbọ̀nẹ̀ fún wọn. nígbà ìtàkùn ilé ìfẹ́ wọ́n gbà wá kẹwàá látọ̀tà tó lẹ́yìn àbáṣe rọ́jì ọlọ́run dára àdúgbò lọ. wọ́n ní ọlọ́wọ́ ọ̀gbà ìdẹ́bí kan dìde àbíkọ́ jọ̀jọ̀. ọlọ́wọ́ òsì fẹ́ nìkan mímọ́ àbíkọ́ jọ̀jọ̀. wọ́n ní àtúlẹ̀ náà bá sọ ọjọ́ ọlọ́run dára àdúgbò lọ àbúrò àbí kọ́ńdà. ọwọ́ á ka àwọn ọ̀rọ̀ náà wọ́n báyìí. àkọ́kọ́ sọ̀rọ̀ ọlọ́run tó kà á nípasẹ̀ lẹ́mìíyà ayọ̀ ọgọ́ta níbi tọ́lọ̀ ọba àdìgá ọ̀gbìn bọ́ọ̀lù sẹ̀rí ilẹ̀ pátá yẹn kúrò yóò bọ́ọ̀lù lẹ́hu ìbọ̀rọ̀dì pátá. obìnrin pé ló ń bọ́lá tó lè gbé ọ̀dọ́ lọ́kùnrin òun ní ká pè ní pátá bá ó ní bẹ́ẹ̀ ni nígbà tó ti kí wọ́n bá òrìṣà tí wọ́n ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ kálẹ̀ kẹ́ bí bí tó ti wé eléyìí bá ti báyìí sáwọn ọ̀ṣà wa ọ̀dẹ̀kọ́ yóò tẹ̀lé ẹ̀yẹ padà àdọ́tẹ̀ láti gbọ́ yẹn kúrò mọ́ kí n sọ̀rọ̀ àwọn ọ̀ṣà yìí dáadáa yóò kọ́ yóò lọ́gbó ìjọba àbí ìbọ̀rọ̀ ní ìlú wọn pẹ̀lú ẹ̀. bákan náà nínú ayé àjọsìn lẹ́nu àbá ti ká oríwá àtẹ̀yẹ̀dẹ́ wọlé fọ́kúnlá sọ̀rọ̀ ìjà nípa tẹ̀lé ilá ìyá ìyá àléjì sọlá tó sọlá wọ ara tẹ̀lé ìyá. àfúnlé ọgbọ́n ìdájọ́ ẹ̀sùn sọ̀rọ̀ ìjà nígbà tó wà lọ́mọdé tó wà lọ́dọ̀ọ́mọdé sọ́tún lọ́yọ̀ ayé àtúntìlá. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ bí àwọn àbò ìka ìkàwé rẹ̀. bẹ́ẹ̀ náà tó ní gbọ́dọ̀ sí àtẹ́bí mú sàlẹ̀ sọ́láàtò sọ́láàtò sọ́láàtò ìka àyà sẹ́kìtì. wọ́n yìí kọ́ la mú sàlẹ̀ pàtàkì pàtàkì ló pè káwé lè yọ bàtẹ́ rẹ̀ àjò. nígbà táàtẹ́bí mú sàlẹ̀ sọ́láàtò sọ́láàtò kọ́ fún pàtà rẹ̀. ẹ̀rẹ̀ méjì gẹ́gẹ́ lọ́dọ̀ àpọ̀ rẹ̀ sí ìlọ́dọ̀ àti tẹ wàhálà nínú ìrìn àjò tá a ṣe yìí o wàhálà yìí pọ̀. ilé ìlú alukur'an wà ìdánilá hàbí ní aláṣẹ ilé ìlú àti tọ́ka lórí ìtẹ̀nà àìsàn ọ̀sẹ̀ tó lọ àdá إن إمام الإسلام البالغ في الشباب بالشباب بالنسبة لفتاة الشباب ولمن كان أقوى على المعادي التوكاتي كذلك لو وقع حديث النبي صلى الله عليه وسلم عن مدير عقد دجبه لما ولا النبي صلى الله عليه وسلم قال إن يعلم ربك من شاب ليست له صفوة olùmọ̀ àti ìtìbẹ́là pé kò sí pé máa dúró lórí ọ̀dọ́ mùsùlùmí nìkan bóòlù ti fi yàn ní wa. Adébí sọ̀rọ̀ wọ́n wà lọ́sẹ̀lẹ̀ ó ní ẹlẹ́dàá rẹ̀ a máa sè lọ́pọ̀lọpọ̀ nípa ọ̀dọ́. Ọ̀dọ́ ni ó agbára pẹ̀ tó fẹ́ gbọ́gbọ́ lè dá dúró lẹ́yìn sàtìlá tó sọ̀rọ̀ wa. Tẹ̀wá sí mélòó fún Adélhà òtítìkó di òtítọ́. Olùfẹ́ lu ó ti fi àlàáfíà fi ṣẹ̀rẹ̀ àgbẹ̀ àgbẹ̀ yìí. obìnrin fún ìpìlẹ̀ lára ẹni náà láti lọ́dọ̀ òun ni kó sì kẹ́ sọ pé kòtò ti ń ṣe nìyí àtúbẹ́lẹ̀ ká rẹ̀ sí ìmọ̀ eléyìí lẹ́yìn tó jẹ́ lóyìn náà láti rẹ̀ fún ọlọ́run láti hàdà wọ̀ dáadáa àlàájọ sí àtúnà àjọ ẹlẹ́dàá rẹ̀ ń ṣe ìmọ̀ nípa ọ̀dọ́ fún ìpínlẹ̀ ìṣàtúnà mọ̀ sọ̀tùwà tí ó fi kú òdìbì òtítọ́ eléyìí wà lọ́dọ̀ lọ́wọ́ bákan náà àhàdìsì mi àdìsì àti ìfọ̀rẹ́ rẹ̀ káà náà ti máa ń gbọ́ aláìníye ìgbà èyí ló ti fi àádọ́ àdìsì mọ̀kànlá tó fi sàfihàn àyè àdìsì sọ̀rọ̀ àwọn méjì tó ti kọ́ lọ́kọ̀ máa fi wọ́n sínú ìbòjì rẹ̀ lọ́jọ́ tí òsì sí ìbòjì náà àti ìbòjì ọlọ́ àtàbáràtà ọ̀gá àwọn àyè sọ̀rọ̀ sọ̀rọ̀ àlejò sọ̀rọ̀ wọn àtàlá dáàbọ̀ sínú wọn náà wọ́n ẹni kéjì rẹ̀. ìjọ yà á dẹ̀ bí ìdìbò sí àti fi ẹsẹ̀ lẹ́tọ̀ ní àkúrẹ́ àdídì láti padà bẹ̀. ṣùgbọ́n ká fẹ́ ló ń tẹ̀lé ni pé wọ́n ṣá bẹ́ mẹ́ṣà àti àyíká àdàbí náà. nínú àwọn ẹni méjì tó tẹ̀sí máa wà nínú gbòǹdì ọlọ́run lọ́jọ́ tí òsì sí gbòǹdì ìsàmì lójú aláàtàbáràkà ọ̀tẹ̀ àìlá òun náà ọ̀dọ́. pé ojú ọ̀dọ́ yìí yóò ti ní ti di orí ẹni náà àti máa ń wí ní èdè òkè lọ́dọ̀ ti wà ní ẹ̀fọ́ lè ti ní ti di orí ẹni lásìkò náà ẹni wọ́n sọ pé wá kírun gbólóhùn òkè ọwọ́ dàgbà sí bí ìmọ̀ àti lọ. nínú àwọn káfíńdé mímì sọ èdè gbogbo eléyìí tọ́ka sí bí Islam ti sàkókò lẹ́kẹ̀ ọ̀dọ́ tó táwọn ẹni gbọ́dọ̀ sàlàyé àdùnnà gbọ́dọ̀ wọ́n jùtù tí àwọn ìpèníjà tó ń tẹ̀lé táwọn ọ̀dọ́ láwùjọ. Ilé ọ̀sẹ̀ ní tí wọ́n ti àwọn ìpèníjà tó ń tele fáwọn ọ̀dọ́ láwùjọ. nínú àdé tí wọ́n bọ̀ wọlé tó gbé jáde rọ̀bì ọ̀pọ̀lọ́ lórí ọlọ́run ọba subhanahu wa ta'ala يحب الشباب الذي يفنى شبابه في طاعة الله ọlọ́run ní kí ọ̀dọ̀ tó ń kí ọ̀dọ̀ bí ẹ̀ ó lo gbogbo ìjọ́tọ̀ rẹ̀ ká sí ibi ìtẹ̀lé ọlọ́run ọba. subhanahu wa ta'ala. lábẹ́ bẹ́ẹ̀ hadithi tí gbogbo adé ti máa ń gbọ́ àwọn ní hadithi náà tó tó láti sọ ilé àwọn kò tẹ́lẹ̀ mọ̀kàn sẹ́lẹ̀ ọ̀gbìnà sáwùsì. ọ̀rọ̀ márùn kí márùn tó ní nínú márùn yẹn àdébí sọlọ́lọ́ àtẹ́lá mọ́ sí ṣàbẹ́rẹ́ kàkà ọ̀gbìnà àrọ̀ níkà ìyẹn ni pé kì í ṣe gbére láti kó tọ́ ni. àsìkò ọ̀dọ́ rẹ̀ kọ́rọ̀ rẹ̀ kó o fi ṣe tọ́lọ̀ kó o fi tẹ̀lé tọ́lọ̀ má fi jìjà gbóró káàkiri àwọn kẹfẹ́ bí wọ́n dá gbogbo ẹ̀kọ́ lójú ọ̀nà sí má lò ó jẹ́ fẹ́lẹ́ sí àbábọ̀ àlọ́ ọkọ̀ yọ̀ọ̀bà tí ó tẹ̀lé àwọn olóṣèlú lọ. ìṣọ̀dá alága ọ̀bùnà àrọ̀ nìkan àsìkò ọ̀dọ́ rẹ̀ kó tó di pé wà á arúgbó kùjọ. nínú sàkólékẹ́ Islam tó sàkólékẹ́ Islam àti tó sàkólékẹ́ ọ̀dọ́ òun lè di ọ̀rọ̀ sáà tó sẹ́lá tó lé abẹ́lẹ̀ nígbà ìjà àti sẹ́yìn ọ̀dọ́ ẹ má bá gbèrè ẹ má fi pálapàla nínú hadith abdullahi ibn Mas'ud rọ̀dí ọlọ́run tó rà áyì. hadith yìí ló kò gbọ́dọ̀ tó ti rẹ̀ tó fi jáde. ìdíjọ́ lọ sọ́nà lọ́wọ́ ní àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lọ́dí sábà àdínkù ìkára ọ̀dọ́ mo ń bọ̀ ní ti mo lórí àwọn yẹn lọ́wọ́ tí wọ́n ní sábàkà ni ìyá pẹ̀rẹ̀ gé àpẹẹrẹ wẹ̀ bọ́. ìjọba fi ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ àtìbálàjì wọn ti pè é má pẹ̀rẹ̀ wá àpẹẹrẹ wọn bá mo níbi àwọn ará Indonesia kan ti kẹ́ tó ti wò kí n dè. Bébí ní máa ma pẹ̀rẹ̀ fọ ìwọ̀ ọ̀gbọ́n ní máa ní máa di sórí káàkiri tí wọ́n ti mọ̀ pé mo lọ mọ́ kàtẹ́ wá ní kílílé. Ẹ̀dọ́ wa lọ sáàtì kan, ọ̀ ẹ̀fọ́ pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan lè yọ́ máa dé fájì bẹ́ẹ̀ mọ̀ pé ṣé wàrà ni wọ́n pè ṣé wàrà máa dá nígbà bá ti àpẹẹrẹ táàkì. ewu lè tọ́ wà lórí yìí wọ́n ní wọ́n pa á nì wọ́n parun ìyá lárọ́ ni. ọtí níbi gbogbo ẹ̀ lọ síbi àgbèrè náà lọ. wọn lọ fà ní ọ̀túnlẹ̀ fún abáàlú tí wọ́n sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn ọ̀dọ́ náà ti máa rí. kí ẹgbẹ́ bá ní ìyàwó lóyún ní tọ́lá èdè kan ti ń ságbèrè láàrin àfi kọjá sí pé ìmọ̀ ìrìn àdínkù ìmọ̀ ìyí sì lè máa dínkù tí ò ní dínkù pẹ̀lú ọmọ. bó ti jẹ́ pé ìmọ̀ ìdílé ní títà ní sọ́jú òṣèlú ti tó. tó nípa bẹ́ẹ̀ àdébí ẹ̀yẹ ọ̀dọ́ mo lè sọ́tọ́ àdínkù ìgbàgbá ẹ bá ti àgbàgbé tá a bá ti ń dákọ ṣàbáàkù yìí ó ti já mọ́ nìyẹn àlùjírù sì ni gbogbo tó bá ti jẹ́ ọ̀dọ́ ọkùnrin kúrò obìnrin kúrò gbogbo tó bá jọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹni wọ́n bá lágbára àti fẹ́yàwó lóyún àbí láti nǹkan kan dídá ìfẹ́ jọ́kùnrin náà ẹ̀yí ọ̀dọ́ ẹ̀dá wa lágbára àti ó ní agbára àti gbọ́dọ̀ lè jẹ ó sì lọ sí ọgbọ́dọ̀ lè jẹ ọlọ́fẹ́yàwó torí ìfẹ́yàwó yẹn àkọ́sùn lè lọ́sọ̀ wọ àtúnṣọ́dọ̀ lè lọ́wọ́ ààrẹ ju rẹ lẹ yóò fi kó sọ kí ni o ààrẹ ju rẹ lẹ yóò fi sọ abẹ rẹ ẹsẹ ọ̀rọ̀ alágbára bẹ́ẹ̀ fààlẹ ibi sọ̀rọ̀ yóò fẹ́ ẹgbẹ́ máa lọ sí tọ́lá wẹ̀ lọ́ba ṣe wì já tí ọba ti aṣọ rẹ̀ wò. tó nípa bẹ́ẹ̀ bí àwọn ọ̀dọ́ ti pàtàkì tó kàbá ní abẹ́ máa mú àwọn ẹ̀rí rẹ̀ wá ọ̀pọ̀ rẹ̀ pẹ́pẹ́ wọ́n láti ẹbí sọ́kọ́ máa tó lámíjọ́ kan ọlọ́mọdé kọ́tọ̀ kan ọ̀dọ́ mi fẹ́ kú láyé. ọwọ́ akọ̀mọ́ pé kó lára rẹ̀ bó lọ́dún sí ọ. mo níbẹ̀ ni òjijì ọlọ́run mo rọ ẹ̀kẹ́ ọlọ́run ẹ̀rú sì tó ń bà mí fáwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n dá bí èsì rẹ̀ kí ọlọ́run ojú wa bẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tó ti jẹ́ ọlọ́run bá ti dá lórúkọ ẹ̀ yìí pé sallallahu alaihi wasallam al-khawfu war-raja irú bẹ̀rù ẹ̀ṣẹ̀ tó ń bẹ̀rù ẹ̀ṣẹ̀ yìí ọ̀dọ́ ti rú kẹ́lẹ́ wà lẹ́bí ẹ̀ àti ìrẹ̀kẹ̀ tó rẹ̀kẹ̀ kí ọlọ́run ọba yìí òní kó jọ kì í ìyẹn hàrá ìmọ̀ òfin tó ti wà láàyè pé ó kò láyè ó kò láyè ilẹ̀ àìsàn ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jù àti kọ́lọ̀ òfurufẹ́ mi ẹni wọn ti ń rẹ kẹrẹ rẹ nínú òkè ọlọ́run wà á mẹ́rẹ̀ wò mí mọ ẹ̀ka àbò ó lè bí lọ́kàn balẹ̀ lèdè wọn ti ń fáyà ẹ̀rí àbátúwárí ká lọ wú ọ àwọn ọ̀dọ́ tó ti fi wọ́n láàlè láàka táwọn sọ̀tàn láti òkè bí wọ́n ti rí lójú ayé rẹ̀ kẹrin náà kò lè léyà. àìrí nínú ẹni kò sáàrà pẹ̀lú bẹ́yìn rọ́bì ọmọ ọ̀gbìnrin àti àdébísọ̀ ọmọ ọmọ àlùsọ́lá ó sì gbé síwájú gbogbo àwọn àlùsọ̀ àtàwọn àgbàlagbà náà ọmọ àjèrí bọ́jọ́ orí rẹ̀ ti kéré tó àwọn adẹ́rẹ́ ti ká والقصيد النبي صلى الله عليه وسلم والله مكة وبالسياسة لمكة بعد أن مكة جاية بها أكابر قريش أو تكبر أنه قريش بذلك بعد عبد الله بن عباس رضي الله تعالى عنهما أمتي يا أكاجو على جلالته لربيع قتلتني فتحك وسرت في مرضه ọkùnrin làkàjù. àwọn ọ̀dọ́ pàtàkì nínú Islam èkìtà bá ní àwọn ẹsẹ̀ wúrà tó wá lórí ẹ̀sọ́ àkẹrin ni. ilé náà lọ́rọ̀ káàkiri sọ́lá ń sọ nípa alhassan wa ṣùtẹ́ tó ti tẹ̀lé àwọn méjèèjì ń kọ́ lẹ́yìn dá ṣàlàyé àlẹ́jọ́ sọ̀rọ̀. àti láti jẹ́ tẹ̀lé gẹ àwọn ọ̀dọ́ tó máa ń yá èyí tó kù fún ọgẹ lọ́sọ̀lọ́. ọlọ́run dákun ká lè gbogbo àti ìpèwé ọ̀dọ́ wáyé ní ìtẹ̀lé lọ́lọ́wọ́ wọn sùn fáà lọ. tó ti wà nínú ìyá wọn lọ dà láti dá wọn padà sínú ìrọ̀lẹ́ wọn. Olùfẹ́rẹ́ Hamza wà ṣùgbọ́n ṣe ìdá ṣàbábí àti ìfẹ́. Àwọn ọ̀dọ́ tó wà ní Dẹ́sẹ̀, àwọn Hamza àti Hussein, àwọn ni aṣáájú wọn níjọ́ náà. Bákan náà, nínú àwọn ẹ̀jọ̀ wa tó tún wá, àwọn ọ̀dọ́ kan náà ni táwọn náà gbajúmọ̀ lójú ayé àtẹ́bí sọ̀pọ̀ mọ́ọ̀mọ́ àdéjì wà láàrin ìwọ̀ sọ́lá ọ̀lẹ́ ọ̀lẹ́ ọwọ́ sọ àdéjì máa ń gbọ̀n fọ́ọ̀lì rọ̀jì ọlọ́run sára ájì wọn là lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ àtẹ́lá wọn náà lè ṣe bá tún fún tàwọn ìbò ọmọ ẹgbẹ́ ló jáwọ́ ní ìta fúnlé wíwú ṣáà wọn ní ká lọ pé ṣàkàtà àtijọ́nà àtàkùn kò ní ẹ lé ìgbà tí tẹ̀lé asáfi ṣẹ̀lẹ̀ àwọn ọ̀dọ́ wa fẹ́ fi wọ́n lé lù wọ́n yọ lọ sí ká máa gbọ́ wà sí lásán àbí ká máa lọ sí ìjókòó akẹlọgbọrọ olùrọ láì ní tẹlọ dá ẹjú ọ̀rọ̀ rẹ̀ àwọn afáwa tẹ̀lé oye wa yín gbé nínú àwọn ìjókòó láyé náà ẹgbẹ́ yọ fífù títí gbogbo ẹgbẹ́ bá lọ sọ fífù ní ó gbádùn ṣùgbọ́n tó bá lọ sáré dókítà lọ́tọ̀ sàwọn ẹ̀sìn kíní kan tó bá rú mi láàrin ẹ̀yìn o. ayẹyẹ tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀. àwọn ọ̀dọ́ yìí wọ́n lọ sọ́dà tẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ọ̀sánlẹ̀ láti lọ jẹ́ òṣìṣẹ́ ìdókòwò ti jáde àti lóòótọ́ wọ́n láwọn lu twenty days lọ́dọ̀ ìdíjà lọ ọ̀gbọ́n àrùn tọ́lọ́ èsì jáde o lórí yìí táwọn ẹ̀yẹ́ máa ń ṣe. ọ̀sẹ̀ àtòrò àwọn kò sọ́dá tẹ̀ láàánú lójú. bàbá wa ní bí àwọn àtijọ́ máa jẹ̀rẹ̀ àwọn ará ilé wọ́n wá lè lè fẹ̀sọ̀ nípa lẹ́ẹ̀dì kó lè gírẹ̀ sílẹ̀ sílẹ̀ ló fi jáde pé akẹ́kọ̀ọ́ tó lẹ̀ ọ̀pọ̀ mọ́lọ́ àwọn ilé ìtọ́lá wọn ti jáde yẹn o. òyìnbó ti fi wọ́n lẹ̀ kọ́ náà lórí ibi tó náà lọ́ọ̀dẹ̀ òṣèlú tó wọlé ọlọ́run kò sí lọ síbi. bó lẹ ti fara lé sí àtìyàn tó wà bẹ́ẹ̀ wọn làwọn afàtẹ mi ni o lọlọ àlùfẹlẹ ìdíjà ọlọ́run wa ni ẹ padà lé yín. ẹ bá lọ sọ́dọ̀ àwọn ará ní ilẹ̀ ti kọ́ ju bí ó gbójú jọ̀yìn ẹ lọ fi kọ́ wọn. ẹ sì lọ pa ọ́ láfẹ̀ẹ́ dáadáa lórí ìdílé ti ti mọ̀ ti gbọ́ ilé ẹ̀kọ́ rẹ̀ àtàkì ìsìn tá ń wí yẹn àwọn ìpínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ rẹ̀ láti bẹ̀ lónìí. Wọ́tọ́ lu káwọn ọ̀rọ̀ àìsàn lórí ọ̀tọ́ sí i. Ẹ máa lọ kí o. Gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí lè fi bẹ̀rẹ̀ ogún tó lẹ sálò bí bí ìṣòro kí o lè fẹ́ máa lọ. Ẹ wá sọ nínú ẹ̀kọ́ dàgbà kò sọ́lá fún ọmọ ọjọ́ yẹn ní ibi. Àkókò òun bá tó kíkan lóye ó gbé Ṣùgbọ́n gbogbo ilẹ̀ ẹjọ́ ọjọ́ àpá àṣírà torí tó kẹ́sí ń pàṣẹgbẹ́ láwùjọ ni ẹ. ọwọ́ ẹni olóyè ìgbàgbọ́ wa ti lọ́dọ̀ ṣèkú wa nípa ọ̀rọ̀ ìṣesí bóòlì ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyàbọ̀dà káàdé bí kẹ́yìfà lọ àádé ọ̀rẹ́lẹ̀ náà bóòlì àti máa àwọn olùkọ́ lò èyí ló ti rí pé ọ̀lẹ́dí ẹ̀sọ̀wọ́sọ̀lá òkèbọ̀rọ̀ òwò àwọn tí wọ́n ti wàhálà ojú ṣẹlẹ̀ láàrin àwọn olùmọ̀ láwùjọ wọ́n ti dájú púpọ̀ láwọn wọlé ẹ̀ṣọ́ra àwọn ọ̀dọ́ ni ó ti fi wọ́n lẹ́kọ̀ọ́. ẹnì kan ló ń kọ́ ilé àtẹwájú ẹ̀rọ mi ṣe kọ́ ara rẹ̀ bí ìbí kàlámù àkàrọ̀ yóò tó wá wọ́n là yóò wà tọ́ba jáde ogun àtijọ́ lọ lé ké lọ́dọ̀ àbá ìfẹ́lẹ́ ọdún kẹta ìlàjọ jáde alùpùpù ní abẹ́ fúrúfú kí ló mọ̀. a fẹ́ máa kàṣẹ́ra wa. alùpùpù aláwa yẹjú ẹ̀ níjọ́ yẹ pé ó tó ọyẹkẹ lágbà ọjà ní ìrẹ̀jẹ̀ o. kẹ́sì kẹ́sì nàdáàdì láàrin torí jọ́kẹ́lẹ́ rẹ̀ ti jọ kọ́ sí gbogbo jọ́lẹ̀ ẹ̀ ń ti sẹ́yọ̀ fẹ́ wàlíyẹ ọmọgbò àtìmáwòkò. ọ̀rọ̀ bọ́ di rẹ̀ nígbà tó ṣe sákẹ́lẹ́ ní kí wọ́n ilé jẹ́ kẹ́kẹ́lẹ́ lẹ́kọ́ àdìsí fífì lẹ́kọ́ fífì lẹ́jọ́ kọ́ lápẹ́rẹ́. àfa kẹ́kẹ́ ló lè kọ́ yín. mẹ́tọ́ bá dàgbà lóye ẹ̀ ṣàtúrà ẹ̀ lọ lọ́jọ́ orí. ó dàbí wọ́n bí yẹn fèsì ẹnìkan fẹ́ wọ́n bí èmi láàárọ̀ wọ́n bí òun ní ọ̀sán. Ah, oníbọ̀dá rẹ̀ ló rọ́ọ̀dù. irú ilé yẹn ní àgbà yìí ẹni ọba dàgbà tó yé ni kó ti lè lọ́rùn ẹlẹ́dùn bá já gbàgbé nínú pàdé ìdàbí rúfẹ́ láti àárín ọ̀rọ̀ ìjọ sọ̀rọ̀ tó rà áì wọ́n àtẹ́jú sọ́nà owó àrẹ́sọ́lá sọ yìí pé ilẹ̀ mi ní ìsìláàlì ńlá ní ìtàbára kan tààrà nínú bíbí bàbàrà ọlọ́run ìṣòro ọmọdé ìṣe ìmọ̀ kéèyàn máa pàmọ́lé gbogbo ẹni tó bá ti léwu yóò padà tẹ̀wọ́ náà irú ìpínpó ni wọ́n rí ló mọ̀ màgbà bẹ̀rẹ̀ rárá ní ọ̀pọ̀ olóògbé kò ìlú ajẹ́ jù pẹ́ẹ́lí tẹ́lága àlòrí fitness lọ fáìlù pé àlìfáìlù ọ̀rọ̀ wọ́n lọ fọ̀rọ̀ ló lọ sọ pé lọ́ba náà ọ̀sádà ẹ̀kẹ́ ilẹ̀ ké la ilaha illallah ẹtí bá ti bẹ̀rẹ̀ ni nàní ìmọ̀túnlẹ̀kọ́ nípa súnlẹ̀ rẹ̀ nìyẹn lọ́pọ̀lọpọ̀ ìdí a máa gbọ́ pé ẹni súnlẹ̀ mo tó kó sí ló pọ̀ mo ti kó àkídà sínú ìyàrá ìmọ̀ ó kó jọ̀sìn sínú ó kó wà sínú ó kó ìbágbépọ̀ sínú kódà ó kó ẹ̀kọ́ sínú. ẹni tí kẹ́kọ̀ọ́ àwọn kẹ́kọ̀ọ́ kàálẹ̀ ìbá ti pákásọ́ lára ẹ̀. ليس بسني حقيقي السنة gbẹ̀rù ojú sọ kìí sọ súnà ìdíje torí agbóni kú ní ara ìdíje ojú súnà ló fẹ́ yá ẹ̀. ẹ̀sìn rí sọ́dọ̀ àwọn olùmọ̀ láwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ àwọn ẹlọ́dọ̀ àwọn olùmọ̀. ọ̀wá kàkà ládùúgbò ẹ̀sùn wò dáadáa pọ̀ lẹ́kọ̀ọ́ nípa súnà tó lọ kọ́. sórí máa bẹ́ẹ̀ eléyìí náà tún jẹ́ kan lára kíkà lọ sí ìlọ́pọ̀ parí náà wọ́n pé àdìsí yìí jáde àwọn ọ̀dọ́ kan náà láti wá ọwọ́ lọ àdìsí àdàtúmọ́ ìlọ́jà lọ́wọ́ rà á wọ́n náà sábà máa sọ̀rọ̀ fẹ́ wà nígbà tó pàtàkì ọ̀dọ́ bá fẹ́hùn tì ní wọn alálùkùrá ni làwọn ẹbí wọ́n ní wọ́n máa sọ wọ́n ní alùkùrọ̀ alálùkùrá ni wọn ọkùnrin àti wọn máa wà tọ́ba ti gbà bí ọdún bá rọ̀ oòrùn fẹ́ wọ̀ díẹ̀ yẹn wọ́n kọ́ sẹ́gbẹ́ kan ní mọ́sálásí wọ́n máa kẹ́kọ̀ọ́ wọ́n máa tẹ̀lé bílà. àwọn èèyàn ti rò pé àwọn ará ilé wọn ti mọ́sálásí wọn wà àwọn ará mọ́sálásí kùtù tí wọ́n wà lọ́dọ̀ àwọn ará ilé wọn ti rẹ̀ pé kì í fara ilé lẹ̀. wọ́n ti tilẹ̀ bá mọ́ wọ́n pọ̀ ní ti mọ́sálásí ọ̀tọ̀ làwọn ènìyàn. tọ́jọ́ bá tún wọ́n lọ sẹ́kì igi yìí ó dọ́ra jẹ fáwọn èèyàn tí wọ́n wà ní gẹ́gẹ́ ọ tí wọ́n pè wọ́n ní àlùsùpà àwọn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lá bí àwọn kò kọ́lá kìí sáwọn oṣù bí ó ẹgbẹ́ ọ̀pọ̀lá àfáàyè tí wọ́n sọ fáwọn oṣù bí ó bẹ̀rẹ̀ wọn ní ọlọ́pàá ìsọ̀ oṣù bí àwọn kò kọ́lá yìí ìlànà nàìjíríà àwọn ọ̀lára adékàkà àwọn ẹni yìí lẹ àwọn ọ̀dọ́ láti rí pé ọ̀dọ́ ẹni tó lákàtí ni wọ́n nínú Islam pa àwọn kan bá dé wọ́n láwọn ní ìdí àfà ìdí ọlọ́run àfà ń bẹ̀ ọyẹ ẹ̀yìn ọ̀dọ́ yìí ẹsẹ̀ lé wọn lọ. wọ́n ti ṣe kú máa wọ́n yẹ àwọn ẹ̀yìn làwọn kan láwùjọ pé wọ́n ti fi jọ́nà ẹ̀dógún níbi ìlú àtúbà. Kéde ìlú àtúntọ́ka ti bẹ̀rẹ̀ ní tọ́ka sí pé Islam pọ̀ dọ́jú. Islam pọ̀ dọ́jú àwọn ọ̀dọ́ ẹsẹ̀ èèyàn ní ẹ̀díwájú ọlọ́run ọba sùhánù mùsàárà níjọba ìgbà kìlá wọn tí wọ́n fi ṣe àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ nínú ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ àyìnṣàbáàbí ni ọ̀dọ́ rẹ̀ sí ìmọ̀ àwòrán níbo ló ń lò tán sí wọ́n tó ti mí ìdàgbé òṣèlú yìí láti ọba àpáàdì ilé ilé ìlànà níbi sòṣèlú tó jẹ sọ fún ọ̀gbọ́n nínú kíkọ́ ọ̀dọ́ sí àwọn sọlọ́pà ké sí àtúnlẹ́sìn àbá àtijọ́ ọ̀dọ́ òdìyà kúlá ọ̀dọ́ mi. ìsìlè wọn àṣírò kàkẹ́ ìlọ́wọ́ sí máa ń kọ́ láwọn ọ̀rọ̀ kan èyí lè wọ́n fàdé ìsìlẹ̀. ìwé ẹ̀ka ló fi fún ọlọ́run fún àmì ìṣẹ̀lẹ̀ mọ́. Ebi náà bàbá rẹ̀ jáde láyé àlùkò sọ́lá fẹ́ mọ́ ìgbà tó wá jẹ olùsọ́lá kọ́ lẹ́kọ̀ọ́ kó láti jẹun ìyá ọ̀gbìnlẹ̀ ó pè wọ́n lọ́mọkùnrin. sábìlá dákọ̀ ọlọ́run wọ́n kò lè fi ẹ̀rí rè ọwọ́ ọ̀tún rẹ̀ jẹun wọ́n kò lè fi gbọ̀ ẹ̀rí kó sì máa jẹun tó wà lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ́ ni. ọ̀dọ́ bá dúró sọ́kùnrin ọ̀rẹ́ rí di o láti sọ́lá ti sẹ́ẹ̀tì ẹ̀ lọ sí fàhálì ọ̀sẹ̀lọ̀. eléyìí òun la lè pè ní mọ́díkàtì láti wọnú lọ́bìkì wa ìpè kàkàtìyà ìṣọ́lá àbí kàkà pé kàkàtìyà tó wájú ìṣọ́lá bá mọ́sílẹ̀mù wà ìlàjọba. kí la fẹ́ fi wójú tó káwọn ìpèníjà àbí wàhálà táwọn ọ̀dọ́ ni láwùjọ. Ayọ̀ àṣẹ́kọ̀ọ́. Kẹ́yìn náà bá ń sọ nípa ọ̀dọ́, àwọn ọ̀dọ́ kan láwọ̀ yìí dáadáa ní tún bá wà lẹ́ sí ilé ìyọ̀ ti dé lásìkò yẹn. Bá a ti ń bí èmi ló yẹ lómi sí yìí bá ọ̀sọ́ọ̀tù mo tún fàṣẹ. Bí kì í wà lásìkò báyé kébí ẹ̀sẹ̀ ti rí dáadáa dé. Ẹni ọ̀dọ́ mẹ́ta lọ́wà. Èyí ní Mùsùlùmí ọ̀dọ́ tó dúró déédéé ọ̀rọ̀ àbídà tó gúnrẹ́ jẹ́fẹ̀ ọ̀rọ̀ ọjọ́ ni ọ̀dọ́gba ìwà rẹ̀ ọ̀pá ọ̀rọ̀ ọ̀túnlẹ̀kọ̀. ìbágbépọ̀ rẹ̀ rẹ́gì yóò bá àwọn ẹni rẹ̀ sáré yóò bá àwọn ọ̀dọ́ yẹn. ọ̀dọ́ kejì òun ni mùsàlù òun lè ń bá pàlàpàlà kiri gbogbo àwọn ẹ̀ka ni wọ́n ti mú sábàtà الحرج تراهم لا يصلون خير وهو ذكرهم لا يصلون هو ذكرهم يسلون يشركون ọjọ́ kẹrin yẹn ọjọ́ kẹta òun ni wọ́n ta hàìdì ọ̀ báyìí lẹ́wọ̀ báyìí agbègbè díẹ̀ bíbí díẹ̀ kó lásìkò ìgbàdégbà yìí ẹlòmíì bí ọ̀dà ti kò ṣe lóko ní ṣe. Nínú ọjọ́ kan ni ẹ. Níjọ́ tí pàṣí bá dé lóbìnrin ní oṣù ṣe bí ọ̀dọ́ lẹ́sìn lòun náà. Bóò ní oṣù ṣe bí akẹ́rù fóònù. Ọ̀dọ́ kan ni ẹ ẹlòmíì bá kéré sí àjọ ọdún tuntun kọ́bìnrin ló dé ìgbà ẹlòmíì bá ti fi ń tiẹ̀ bí irú ọjọ́ àná ni ọ̀rọ̀ gbogbo nǹkan ti ń ṣe lálábẹ́ ọjọ́ àná yẹn mo gbọ́dọ̀ lọ sún yẹn àbá láti lè kọ́ sílẹ̀ kẹ́kọ̀ọ́ tá sún yẹn kẹ́kọ̀ọ́ máa sún yẹn fẹ́. wà á kẹwàá ní mọ́sálásí ìdánwò mẹ́ta yẹn tàbí àtúntò tó ti yára rẹ̀ fún ìtìká tó ti di ọjọ́ mẹ́yọ ọjọ́ mẹ́wàá kò ní gbé dégé gan ó dẹ̀ ti máa ti bẹ́ lọ́wọ́ ọ èyí àti ẹgbẹ́ ẹ gbogbo tó tọ́ fúnra yìí sí yẹn ti lórí fún ogun gàrí bẹ́ẹ̀ bá ti fún gàrí rárá lọ́dún rí. mo ta ayé ẹ ọmọ ohun tí ń ṣe á ti jọ kí òun lò wọ́n láyà rẹ̀ wọ́n jí wọ́n ní ọlọ́sọ́dún. wọ́n ní kí ló dé àtìlọ́wọ́ sì lè kó òun tẹ́lẹ̀ ìwọ́n gbà náà fẹ́ mọ́ tuntun pé bọ́lá lò bọ́lá bò mo ta ayé ẹ olójú méjì. ẹ̀yìn ọ̀padà yìí ní sínákọ̀ wá sáàrin wa báyìí yóò lọ sókòtò lọ́dún lọ́ba tó ti dé pàtí ẹ̀kú sí ìwọ́sí ẹ̀wọ́ àwọn oṣù màrà àwọn eléyìí àwọn ọ̀dà sáfì àfáàbà ló ta àyè o ayò ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ fi ìmọ̀lẹ́ra àwà kàìfà àwà. fàlìfàjà bá fi hàn ẹ̀já káìfà ẹ̀já. ẹni ó parun bá sí ìmọ̀ lórí kéré tó fi parun. ṣùgbọ́n ẹni tó là ọgọ́rùn-ún lọ́dá tó fi là ìyẹ́lá ẹ̀kọ́ ti ẹni nà. ìkọ́sí àsìkò táwọn afárá wà yìí. bọ́dọ̀ ọba ń fi ìtẹ́lẹ̀ àsìkò yìí gan ni fífi máa lágbára àsìkò social kílẹ̀ ń pè ó rí orí burú gbà ó ti dájú pé lè torí rẹ̀. ọ̀sán ní ìkòròdú ẹgbẹ́ bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwádẹ́ ti lọ ìpèsè láàrú ló àtẹ̀yìn ẹlú méjì lónìí. ìyẹn lè fi kẹ́kọ̀ọ́ wọ́n dà wọ́n gbọ́ lọ́rùn sáà sọ ìyàwó yẹn lè fi bírí bẹ́ẹ̀ àtọ̀wọ́n èyí táwọn olùmọ̀ tí wọ́n jáwọ́ àfáwọn amáyọ̀tọ̀ wá fi gbé bẹ́ẹ̀ sí ẹ̀dẹ̀ bá sàǹfààní lórí ẹ̀. ọ̀nà tó ta nìyẹn abọ́nà kejì ọ̀nà àwọn tẹ́lẹ̀ rẹ̀ ó fi sí ní o gbogbo ẹ̀ ló fi yẹ pé blu lẹ́sẹ̀ ló lébi blu lẹ́nu láwọ̀ tẹ́lẹ̀ lébi. ìgbà yẹn ọ̀tẹ́ láburú léyẹ̀ lóòtì rẹ̀. àti oṣù kẹta àsìkò tí yẹn lè bàjẹ́ làwọn àyè ṣiṣẹ́ títí tẹ bá wá gba ọyọ kó yẹn lẹ́nu. kódà jẹ́jẹ́ ló lè ní kó lọ́wọ́ ọdẹ ìgbìmọ̀ abílẹ̀ fún àwọn bàbá jẹ wọ́n lè ju adẹ́wó sílẹ̀. tí wọ́n dẹ́dẹ̀ ní tí ìbá ti pé ọmọ wà fún ẹ dáadáa ó lè bọ́ sí kọ̀ọ̀rọ̀ fún máa lọ wò máa lọ wọ adẹ́wó bẹ́ẹ̀ ìgbìyànjú ọ̀rọ̀ máa ta wẹ́rẹ́wẹ́rẹ́ yóò ẹni tọ́lọ́ máa wá láwọn yẹ káàkiri dókò ló ti ṣe. ọ̀dọ́ àkọ́kọ́ náà sọ pé mùsùlùmí yẹn ó fi pawó lè yẹ bí dúró déédéé. nílò ẹ̀ òun ni kéèyàn rí alùpùpù àti hasanu ìdílé yẹn ti bára rẹ̀ nílé tọ́lá tẹ́lẹ̀ sọ́kọ́ bá àtàlá jẹ́ oyè wa lọ àdéhùn tí wọ́n kò kọ́lá tó ń pè wọ́n gbé jáde nínú ìwúrẹ́ ọ̀. ìdè kúlù olówó dé yóò wúlẹ̀ tó alẹ́ ní pé. gbogbo ọmọ tó bá bí ni wá bí wọ́n ti sórí àdáwọ̀ẹ́sì orí dáadáa. ṣùgbọ́n bàbá wa mú ṣùgbọ́n yà àti bàbá rẹ̀ yóò àgbè ìdáradì. ثم تعرفوا على رسول الله النبي موسى عليه الصلاة والسلام أو ينفراني أني ما أدري أصلي أو أقول سأقول في وجهه رجل عليه أو ينفراني أني ما أدري أصلي أبدا sọ́jà ló já sí pé ẹrẹ máa ń bẹ̀rẹ̀ náà ni àbí ẹ̀yìn lé wúrẹ́ kẹ́kọ̀ọ́ wá sí ajá ọdún kù. pàdé ẹ̀ lè fi tó dédé fi ibi ilé dáadáa ní ọ̀sán ọmọjáde ìyá ọ̀dà bàbá ọ̀dà. àwọn Yorùbá wọn ní akókò ẹ̀rọ ẹ̀wọ̀n ó tó kí lẹ́wọ̀ ẹ̀wọ̀ ìsàlẹ̀. wọ́n rí pé ẹ̀wọ̀ ìsàlẹ̀ nípa ẹ̀ka tó máa dárò ìwọ̀ ìfẹ́ gbé ìfẹ́ tó ọ̀gọ̀ ọ̀gọ̀. wọ́n lẹ́ ti ìkàwùsá láyà kúròjò ìlà rẹ̀ ilẹ̀ kílẹ̀ kò sí ojú ọ̀jáde bí àwọn kókó tó ṣe ìfẹ̀fẹ̀ lọ́jà fún ẹ̀rọ àwọn kan lọ pé ìyàwó òun ò sọ nítorí ọmọ rẹ̀ ó dẹ̀ ti fẹ́ nígbà bá ti lọ sí ọ̀dọ̀ ìgbẹ́ ẹnu kẹrẹ lè fi dó léde wọn lè ní kéèyàn ní kóòtù à ibi tí yóò ti jáde ìdílé ibi tí yóò ti kẹ́kọ̀ọ́ ibi tí yóò máa rìn jù. bákan náà kọjá pé àwọn tó máa rìn yẹn wọ́n fojú tó wọn bí wọ́n máa fi rìn àwùjọ dẹ̀ túbọ̀. àbùsù àwọn ọ̀dọ́ ọmọ mọ́sálásí òṣìṣẹ́ àwọn ọ̀dọ́ tẹ̀lé náà ròyìn lẹ́ẹ̀kan mo lọ́gbà àwọn tọ́wọ́ àìlọ́sì oṣù mọ́sálásí. àtúwá ti ọ̀dọ́ orí gbogbooro ọmọ ìjókòó sì sọ ẹ̀hìn àwọn sí sí lè àpọ̀ wá nítorí olè bàtẹ́ yòó fi ní tó délé ẹtí jókòó lẹ́ni ibi adẹni ibi láìpẹ́ láì sí ni. lẹ́yìn náà nínú ilé ẹ̀rẹ́ ti tó délé òun ní pípa kọjú ọ̀dọ́ da ìlẹ́sìn fúlọ́ọ̀rì lọ́wọ́ bóòlù ẹni máa ń lo àgbékò ọmọ tí o ti jáde mẹ́wàá olèdè òun ti tẹ̀lé fóònù látàkó ti kí táyì náà òun tẹ aago fún sákòókò pàtàkì ọlọ́run fẹ́rẹ̀ ti kó àwọn ìpínpá ọ̀kan náà àkókò òfin kóra. lóòótọ́ lódodo aláṣàlá àtàwọn ará ó lè turu tó bá wù kóra ṣùgbọ́n wà á ní òdèdè ó ti wájú hadith abdullahi ibn umar rọ̀dí ọgbọ́n mi sàlẹ̀ àdúgbò fíjì man kana halifan fàdí àkìlẹ̀ bìlá àwọn èèyàn. bí bá fẹ́ kóra kọ́ ọmọ ọlọ́run kóra àdúgbò tẹ̀ pàṣẹ lọ ẹgbẹ́ ọ̀gá bá yóò gbọ́ra ògbógbọ́ ayégbọ́ ẹ̀gbọ́gbọ́ ilẹ̀ ìlì ẹgbọ́n ọ̀fi gbọ́ra ẹgbọ́n ọ̀fi tó gbọ́ra ẹgbọ́n ọ̀fi sàárẹ̀ ẹ̀gbẹ́ gbọ́ra ó dá ta bá ẹgbọ́n ọ̀fi ẹgbọ́n ọ̀fi ọ̀gbọ́n pé ànẹ́bí gbọ́dọ̀ ẹgbọ́n ọ̀fi gbọ́ra ẹgbẹ́ àtúndé bí ànẹ́bí wà bẹ̀yẹ kó sì ní fẹ̀rẹ̀ tọ́mọ sọ pé wọ́n rọ́ ìwọ̀rọ̀ fi nǹkan àrà. Ẹ̀rí. Torí pàmí àkókò pàtàkì lójúmọ́ ló máa mú àwọn ìmọ̀ kẹ́lá àkókò fífúra. Ọlọ́run ní Fájírù lọ lọ́dọ̀ láti Fájírù. Sábòbọ̀ pàtàkì. Ọlọ́run kò ní jẹ ọjọ́ mẹ́wàá fúnra ọ̀dọ́ láyé ayé ní àṣì. Àdìgbò Fájírù àti Fájírù. Ẹ̀wọ̀n àrùn. Wọ́n láyé àṣì àtàwọn olú mẹ́wàá níbẹ̀rẹ̀ lọ sí ìjà ṣé kọ́ pàtàkì ọlọ́run ọjọ́ ọ̀rọ̀ ọlọ́run máa ti gbogbo àwọn tó hà wọ́n tó hà àwọn àti gbogbo ìyá ẹ̀ka múra. obìnrin ń tọ́ka lórí ibú ìlàkóso ti pàtàkì tó ó lọ ọ pàtàkì lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ tí ò ní kó níbi tó wà yẹn náà hàn nígbà yẹn mo já máa kéré tó lónìí rẹ̀. nínú ọ̀sẹ̀ tọmọ gbọ́dọ̀ fi lè tó délé òun ni pé kó lu àkókò rẹ̀. bákan náà a ní mọ́tàlá ọ̀nbìlì yá lẹ́yìn ọ̀rọ̀ á ti kankankan lè yóò ní. àwọn kan lè owó náà ọwọ́ náà bá tilẹ̀ òun ṣàṣẹ ìtọ́jú máa ń tẹ̀ lọ́wọ́ yìí. na lẹ́sù lọ́lápẹ̀ lẹ́sù kò sí láti rẹ̀ kò díẹ̀ díẹ̀ lẹ́bìyàn ṣùgbọ́n ìkánsá àwọn ṣẹ̀yà fèlò rẹ̀. bákan náà ká má jẹ wọn jókòó tẹ́lẹ̀ ní ká tẹ̀ sọ́ lára nínú sọ́dọ̀ ní kíkó déédéé ni ẹ ká sọ́ lára mi sọ́ọ̀tì láti di kàmọ́ àá nínú àwọn ń tẹ̀lé ẹ̀ àwọn àti ti àwọn ẹlẹgbẹ́ ẹgbẹ́ kẹfẹ́ lè gbé àwọn jàmbá káyọ̀ náà ẹgbẹ́ burúkú gbàdé o ẹgbẹ́ orí burúkú ẹgbẹ́ àdáàlú ìjọba àti tẹkẹrì ìyá àti ọlọ́wọ́ wa sùhánù ọ̀tàlá àwọn tó ti gbófinú àjàdá yẹn ọlọ́kọ́ bá ti làwọn bó ti làlẹ́ àpò tó sọ́ka àbò òdejì. iná ọ̀dẹ̀ tọ́jọ́ lè fi tó dédé ni ọ̀dọ́ lè tó dédé o tó bá lọ jọ́ àwọn ẹgbẹ́ òsì yẹn láì bí àwọn ẹgbẹ́ ìpá tó fi rò tó yẹ pé aláàbàrà làwọn aláwọ̀ kàlákìlì epo oríṣiríṣi wọn máa jẹ káàkiri nígbà míì wọn lè fa tó tó ọ ilé haúsá wọn lè fa tó ọ jẹ ilé yorùbá tẹlifíwá kò sílẹ̀ ní kílẹ̀ kò fi máa dín pẹ́ yọ̀ wọ́n jẹ́ àyẹ̀wò àtúnṣe owó ọ̀jẹ̀ gbogbo ayé. ìgbélé yìí ní sọ́dọ̀ tó dédé. tọ́ba padà yá àwọn ẹlẹ́rìí tó wọ́n padà máa dá wa lálẹ́. mo sì sọ̀rọ̀ náà. gbogbo àti tọ́wọ́ bá fẹ́ẹ́ ti láyé wọn ẹ̀rí ní àwùjọ yẹn ìlú ní ọ̀dà nígbà tá a lálẹ́. àbá sẹ́yìn ti rí ní ọ̀dà torí lọ bá ti rí jẹ́ nìkan ti bẹ̀rẹ̀ wá lójú ìgbà tí ọ̀sẹ̀ ti parí wá sí ìgbàta àdójú owó pẹ̀lú tó máa fún bàtà rẹ̀ mọ́yọ́ ọkọ̀ tẹ́lẹ̀ ìlànà tó ti tẹ́lẹ̀ ó sì ọkẹ̀ lọ́gbọ̀n wa jáde wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́ba rí pé tọ́ba jáde wòlúwòlú yóò tẹ̀ padàjà. Igbó ọ̀sẹ̀ kan torí àwa ti kó sínú ẹ̀ Wọ́n sì máa ń palakáyé ọ̀dọ́jẹ́. Pẹ̀lú àwọn tẹ̀sí àwọn ẹ̀rújú àwọn olówóró àwọn ẹlẹ́yìn bàbá mi ọ̀rọ̀ kòlóòrì ká máa sọ̀rọ̀ aláṣẹ láì dáa olùjú bẹ́ẹ̀ látòlé ká máa bú aláṣẹ. àwọn kòtò harold agbọ̀bọ́yá ọ̀rọ̀ padà débẹ̀ lọ́dọ̀ àwọn ọjà àwọn àìsí ilé yóò fi gbogbo àbúrò rẹ̀ ẹ̀yà fẹ́ òwúrò rẹ̀ pàṣẹ òjijọba ń sè ọ̀dọ́ ọ̀la ti bá tọ́tọ́ ọ̀nà wa tó ní ní kí làwọn ọ̀sìnlẹ̀ ibi tí ó ti kú fun to ní ibi rẹ̀ àlùkò láti fi kẹ́rì wò. ọ̀dọ́ máa ka àlùkò láti lọ́pọ̀lọpọ̀ káàkiri ní wà ní nínú àwọn ẹni fi sọ lọ́wọ́ àtàlà àtijọ́ ẹjọ́ wọn sọ lọ́wọ́ ọ̀kọ́ sọ́nù. wọ̀ الرسول يا ọ̀tún إن قولي اتخذوا هذا القرآن مهجورا ojúṣe ti wọn náà rẹ ẹlẹ́dà ẹlẹ́dà bí o àwọn ọ̀dọ́ yìí fún àlùkò àdìgbò ló bí wọ. ìgbà táwọn òyìnbó wa fẹ́ súnmọ́ àyà yìí kí ni hajjul Qur'an béèrè nìyẹn hajjul Qur'an.

قبل ميلادي وتبدي àti kọ́pìlẹ̀ wí láìka tí wọ́n tẹ̀lé tó ń bì mí lójú àdúgbò kí ló ló ti wá sí àwọn ọjà máa àti ìdíje ṣùgbọ́n bá ìdájọ́ àádá lè dé láyọ̀ sí lókèrè àtàlùkọ̀ náà ọmọ fúlàní ilé o bàbá ìrù ó sì ẹ bá wa pẹ̀rù ẹ mo ní kẹ́ ẹ bá pè bẹ́ẹ̀ à ẹ pẹ̀rù. àlùsíyìn ìwà yóò fi sí lórí ara ọmọ orúkú mi o. Orí tó bá bẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá bá bá yẹ. Tó bá di àdùn. Àdúgbò àdùn. Allah ń pè òun yín lọ lẹ́yìn rẹ̀. Allahu Akbar ni ó ò ké kúra ni. Wọ́n á tó ní mọ́. Àdéhùn ẹ̀rọ ń bọ́ sábẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. Àwọn ẹ̀rọ ọwọ́ ọ ẹ̀ka àbí ìsìn Àti ọ̀há ti ní kọ́sùmọ́ kéwù. Ẹ̀yin náà yẹ kúra ni lóbi alẹ́ lọ kí sáwọn ọmọ dàbí wọn máa àfáàbà àwọn ilé ìjọba máa bá wọn sùn. àwọn obìnrin gbàgì gbàgì ló ọgbó afẹ́wọ́ ló sọ ẹ̀kẹ́rẹ́kẹ́ nígbà tí wọ́n wọ́n lọ wọ́n. tó nípa bẹ́ẹ̀ hajjúwe kùránì yẹn àìkí kùránì àìha àìmọ̀túnbọ̀ rẹ̀ àìgbàgbọ́yé rẹ̀ àìlú tó wà náà nìkan náà. obìnrin tó ń lọ àwọn ìpìlẹ̀ tí ọ̀dọ́ máa fi dúró déédéé tí ti gbójú ojú ní ọ̀pọ̀ ìkejì náà ní sọ̀tọ̀ ẹ̀wà dúró àwọn ìlànà tó ń sọ̀tọ̀ kí ẹ̀ fi lè dúró délé kí ẹ̀ tó bá ka ìtàn ẹ̀bí sọ́dún lọ́wọ́ àìlú ọ̀sán náà àwọn sẹ́là àwọn ẹ̀dẹ́ rẹ̀ ni wọ́n ti lọ. ẹ̀rí pépé méjì náà fún wa nínú àwọn ọ̀dọ́ òun ni mo ní èyí tó wọ̀ lórí ní ìtẹ̀ ibi ń pàdé yẹn bí dúró déédéé àìsàrọ̀ ògùn ní kéèyàn láyé kéèyàn láyé láyé kò lè dúró déédéé kò sí ìkẹta lè fi bọ́ sí yẹn ibi yẹn ti kí ọ̀dọ́ bí sí lọ gbogbo ọ̀dọ́ lọ sí ìyá tẹ́mi jẹ ọmọ mi kí o ní jẹ aláya fẹ́ra wa jẹ ni àdéhùn ti dé báyìí o ẹ máa kó wọn lọ níwèé ọkọ̀ ayé fásitì ọ̀tá èmi kẹ́kọ́ yìí. Jẹ́ mo rí mi kẹ́kọ́ wí ẹ̀mí jùlọ, àbá. Mo lé ṣe mí ní sọ̀pọ̀lọpọ̀ yìí lẹ́ọ̀. Wọ́n máa ti kúrò òbí kẹ́kọ́ máa fẹsẹ̀ sí gbòòrò káàkiri. Kí ló ti fà ẹ̀sì tí ó ráyè? Ọgbọ́n sẹ́ẹ̀ bí ikú ìtẹ̀lẹ́ ọlọ́ọ̀ta.

dúkẹ́ tí kò tọ̀wátà sí mo nígbà ní dúkẹ́ tó fún dáàbò fáwọn ọ̀wọ́ ara lọ. ọ̀pọ̀lọpọ̀ á ti fi mọ lọ́mọbìnrin. wọ́n yẹ kó ṣe àlìjáde àlìyàwó mi kó séwu. níbi àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àkùsọ́rẹ́ ìgbésíyàwó lẹ́yìn. بعد صلاة الصبح قراءة الأذكار وتلاوة القرآن ó ti tó bẹ́ẹ̀ tọ́lá obìnrin ni wà á dábẹ́ fún wa ọ̀gbẹ́ àwọn àbúrò rẹ̀ ó ti tó gbogbo kí ni ẹ ọmọ ẹ̀dọ̀ ọmọ náà tàbí òde láti bẹ̀yẹ ọmọ síbi iṣẹ́ sí ìyá rẹ̀ ṣe àti iṣẹ́ tí wọn bàbá ṣe wá fi lọ́mọ lọ́wọ́ nínú ìfẹ́ tó fi ti dàkúta láwùjọ ìṣèlú ìráyè. ìráyè á sí ìráyè yìí pẹ̀lú bó ti máa ń ṣe ìṣẹ̀lẹ̀ ọmọ màtàkùn kí ọ

iṣẹ́ bàbá mi wọ̀ wọ́n tó sì yé mi dáadáa. Ìgbésẹ̀ yìí dáa gbà yín lòdì ara yìí. Lórí sáájú bí ọ̀rọ̀ sí àtúntà ní ìtàgé olùkọ́, èyí wà fún àwọn náà ṣáájú olùmọ̀ yìí. Sọ́dí làákè ń fẹ́ mọ́. Olùsíkọ̀ lè fi ìjà sọ́ọ̀rì wà lòdì náà. Bìtáníyà, tẹ̀ríkọ́ ní àyíyá tàbá lórí ìgbẹ́ tó bá dé láta ètò onímọ̀ òdìdí lọ́rọ̀ tó ní ti jọ papọ̀ ayíyàmọ́ àríyàmùtẹ̀lẹ̀ ọ̀rẹ́ ayíyàmọ́ wọ́n máa ya ayíyàtà pàtó sí sí ìyàgbọ́ dáradára yẹtò ìlú pọ̀. Ṣẹ́gun kẹ́kẹ́ lè lè ta wọ́n ta tẹ̀sán lórí irú àwọn àtúnlẹ̀ tó lòun bára ti wá fún ọ̀rọ̀ ìmọ̀ ọ̀mọ̀. Olùrọ̀ ní olówó ti ti dúkìá táwọn ìbò háyà. Ṣùgbọ́n kò wọ́pọ̀ bẹ́ẹ̀ kí ló fà á ju pé olùkọ́ nílá yìí ṣe ìlú bọ́lọ̀ ìdájọ́ rẹ̀ ó dájú rẹ̀ àpolùkọ́jọ́ bá ìwọ́n bọ̀rọ̀ pọ̀ ló. Ojú òfin ìta nǹkan tá ń fà sáré bàtà rẹ̀ àtijọ́ lulẹ̀ ká tó wá jó ta. Ìgbà kẹ̀kẹ́ yóò ní àtúntò tó wà lọ́pọ̀lọ́ yìí lẹ́ẹ̀kọ́ ìjà máa wí wùsọ. Àbá yọ pàkà sọ. Ó ti tẹ̀sẹ̀ fún pàkà sọ. Àyà àti tẹ́lẹ̀ dà rẹ̀ bá fẹ́ lóko tó nípa bẹ́ẹ̀ ẹni yóò ní ráyè ni òfẹ́rù ìkú mi fáwọn èèyàn gbogbo tẹ́gbọ̀n lòlò lórí láti fi mo tíra ẹgbẹ́ gbogbo àwọn àtàkọ́ wà láwùjọ wa ìlàbẹ̀já àwọn èèyàn kárẹ̀ sí ọlọ́wọ́ wa lọ́wọ́ lọ́dọ̀ wọ. akú ọlọ́wọ́ à ń sọ̀rọ̀ ṣẹ́ka gbọ́dọ̀ ìdíbò ní bí gbàdàbọ̀ àti àwọn àwọn àfáàdájọ́ àti àwọn àgbẹ̀tọ̀ nígbà ẹ̀ka àwọn òṣèlú ìka ẹ̀wọ̀n ni ọgbọ́n bí ìṣe tó wọ́n ní tútù tútù ni àbáwọ̀ èèyàn òṣìṣẹ́ mọ́rọ́ pàwọ́rọ́ abáni ṣe ìpà ilé ẹ̀kọ́ ilé ilé pọ̀ orúkọ àwọn àtàtìsá wà yìí tí yóò dé kí wọ́n ráyè sí wọn òjò wọn ráyè ara lé ebi kẹ́lì láti jẹ́ tájà àti wà láti kó ilé báyìí ẹ̀wọ̀n gbára lé. bí ẹ bá ti sọ kẹ náà wọ́n bá wá àwọn kẹ́kẹ́ àdílé bá àwọn olùtò ti fi ní sí wọn. lẹ́yìn náà já àbá náà tó ti ọjà tí wọ́n sì gbòdì ti jọ mẹ́ta sáwọn èèyàn wá tọ́tọ́ àgbò láti. àwọn tó fa náà. torí bẹ́ẹ̀ ìráyè wà tó ní gbọ́dọ̀ má dùn ní ní. kájẹ́ gbọ́dọ̀ pẹ̀lú

làwọn ti sọ pé mo mú ojúkùn ní òun láyé pé kìkì náà jọ ni kò ní láàmú. lẹ́yìn wáyé pátá àlàgbà náà ní ni àdìdì oní àwọn àgbàlagbà ṣẹba wá wà tó jọ̀dọ̀ agbára tí ò ọ̀ ṣùgbọ́n ọgbọ́n òye ni wọ́n pè lẹ́kùn. bákan náà agbọ́dọ̀gbà yìí pé àtọ̀dọ̀ àtàkàdàgbà kàlíkà kàdúrà wà áyè. bínú tí ilẹ̀ iṣẹ́ ká nínú ọ̀rẹ́dúwó tàdá àlẹ́wò náà irú ìjàmbáde ìlẹ̀ fúnpẹ́ wọ́n tàdá. bákan náà nínú wọn tó lè pàtó òfin dúró déédéé òun náà ti kéèyàn máa lọ dára pọ̀ máwò èèyàn kéèyàn. ẹni ibi èé sòrò bọ̀ àsìkò òru tó ṣe dáná kí òun ẹ owó fẹ́ kí ká parí kẹta sí lọ́wọ́ yìí. Tọ̀tọ̀ ní bẹ́ẹ̀ lẹ̀ èyí ó yẹ báyìí. Àlejò sọ̀rọ̀ mọ́ wọn àlọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ àti ìdí ọlẹ́ rẹ̀ ọ̀dẹ́ òdo àádókò lórí ọ̀pá rẹ̀. Ọmọ ìyẹn máa wà lórí ìlànà tí ọ̀rẹ́ rẹ̀ bá wà. Ẹ̀sùn ọ̀fẹ́ yìí wo sálùkọ́ lẹ́yìn náà ti gbọ́ tá àlékún tá àlékún tó ń fẹ́ kọrí tẹ̀. Adébọ́lé náà tẹ̀ àgbà ábùkẹ́ ń kọrí ìbẹ̀rù ọ̀gbọ́nù kọrí rẹ̀. Ìlú sọ́ọ̀rẹ́ ti yàtọ̀ tẹ̀lé wà ní Kánádà àṣàwẹ̀. Ọjọ́ ti mú mọ̀ sọ́ọ̀rọ̀ àdàwà ní Kánádà àyẹ̀rí. Ọ̀pọ̀ rẹ̀ ń bò dá àtàlì. Wọ́n béèrè pọ̀ wọ́n yẹ̀ sọ́wọ́ alábàárì tàbí alábàárì rẹ̀. Torí mọ̀ kúlù kọ̀rí rẹ̀. Gbogbo alájọ rẹ̀ ni, àlọ́ àìpẹ́ ní ibi ìwọ́kàn jìnnà ìbí kíá torí kì í pẹ́rẹ̀. Àwọn ajẹ́ ìrè wọ́n súnmọ́ káàkiri wàá sì mọ̀ bí sọ̀rọ̀. Òun ló fa àtàkì sọ̀rọ̀ bá àtàlà jọ wípé àpẹẹrẹ ẹni tí jókòó sẹ́ni ibi. Wọ́n dàbí àmẹ́ẹ̀kì ní fi ìrọ̀. Bí alágbẹ̀dẹ ti ń bínà, ń fi ẹgbẹ̀rẹ̀ ń bínà. Ìwọ́n tó lọ jókòó alágbẹ̀dẹ yẹn ó lè fi lẹ́ẹ̀dí fi ìtajọ ọlọ́dọ tí ó jọ ọlọ́dọ. níbẹ̀ mọ́ mímọ àtẹ̀jìnà ní mọ́ ní àtẹ̀kárí ìhà. àwọn kò lọ́dọ̀ alágbẹ̀dẹ̀ láì dáre ó lè gba olùkọ́dọ̀ alágbẹ̀dẹ̀ rẹ̀ bímọ. èyí ó ti tẹ̀ bẹ̀rẹ̀ bákan náà nínú ní ìjọba قراءة الكتب الحكامة ìmọ̀ kátírà ti dírà ìwé kíwèé ẹlẹ́bí ọ̀gbìn ọ̀gbọ́n wọn kó ló tẹ̀lé lọ́mọ lọ́wọ́ wọn láti àwọn síra àwọn rọ́ọ̀kì lọ. ògbódó ló ra yẹ nígbà tí òbí làwọn àfa ọ̀gbọ̀n àfa àkẹ́lá àfa ń tọ́ba ti kàlẹ́ tiẹ̀ ó wà lásìkò ọ̀dọ́ ní sàkúrò. lóòótọ́ ló lọ àwọn ẹlẹ́gbẹ́ abáṣe àwọn fẹ́ẹ́ ṣùgbọ́n náà èyàn náà ti di láti ṣàfihàn fáwọn Yorùbá gbígbé ló sọ mo ti gbọ́ láwọn ọ̀dẹ̀ ti yé lèmi náà pé tí wọ́n bá ní kọ́là ó ni tàbí bá jẹ́ oṣù ó ti fẹ́ ti mùdọ́rì tó bá tẹ̀lé àbẹ̀kọ́ àdétakàdá ní bàlá ẹ̀kọ́ wà pé wọ́n kọ́là kọ́là wọ́ fọ́fọ́ ní kàmárọ̀ ẹ̀tọ́ bá sọ tàkọ́kọ́ ìkejì ẹ̀jọ́ bá sọ pé ọlọ́run ti kiri oṣù fọ́fọ́ ní kàmárọ̀.

onídìkúrú ìrìn ọgbọ́ bẹ́ẹ̀ ni àtọ̀kọ́lọ́ àwọn ìdàrẹ́ tí wọ́n jọ lọ. Nílà kí tí a máa lórí rú. Ọ̀sẹ̀ òsà máa fi mú rẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀. Ìkò gbórí wà lùkọ̀ á pẹ̀lú àwọn tàkà sí ẹ̀rọ. gbádùn ní o. Èyí ti àtẹ̀sírù bí ráàyè àbí àtẹ̀sírù sòfíì. Èyí ti àwọn tẹ̀sírì bẹ́ẹ̀ yọ. Tẹ̀sírì tí wọ́n tù báyà wọ́n ti kọ̀ الإمام الشنقيطي رحمه الله أبي تفسير ابن كثير بين السنة وجده أبي تفسير الثغري سوى البلاء والآثار أتعرف كتب صحاح إلى أتباع السنة في رمعك أو كثير من ربه الأنبياء أتفاق أو علماء السلف torí أما ọjọ́ كتاب tó kìtàbọ̀ súnmọ́ كتاب ẹ̀jì إليه لا ilé àbá ẹni ẹ sì lè dá àwọn àbùkárù àti àtọ̀ àwọn ìròyìn kírò ní. pé pé tó bá mú kí táwọn ọ̀tún tẹ̀fẹ́ á tu lórí páàpù àfẹ́ kan lọ́kẹ́ máa yí gbogbo ẹ̀kọ́ ni. nínú kẹtẹ ọjọ́ làwọn ọ̀dọ́ ló lélẹ̀ wọ́n ní kọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ rí wọ́n ti rò pé sábìyẹ tàkìlẹ̀ tó rí lè kọ́ orí ìyá. ìdẹ́kẹ̀yẹ̀ dé pírísọ̀mù náà wọ́n káàpù tó lè tọ̀ ọ́ òye yóò lè lágbára ẹ máa rí àwọn ìbéèrè àìsá ìlú tó máa béèrè lẹ́sọ́jẹ́ láyọ̀ bá farabalẹ̀ ìgbé òyìn pọ̀. yọ̀ọ̀kà nìkan béèrè ní dáhùn lọ́dọ̀ wa ó ní yóò sà. nílẹ̀ bá lọ fún kọ́ ìjọba ló lè wò wọ́n lọ fọ́ sí ẹbí mi bẹ́ẹ̀ pọ́jọ́ làwọn pé sọ́yẹ́ kí o ti gbé lọ́kà fẹ́ fẹ́ yóò lọ́wọ́ yóò ti wàhálà. Tòlórí bá rọ̀ tó ti rí tó tí ó ti bọ́tọ̀ tó dédé òun ọ̀rọ̀ òfin káàkùn ní pọ̀npọ̀n tí ìsìláàmù yìí kò sí ká látara ìyá agbára ti bẹ̀ẹ̀ kò sáàlì tí a lọ yàgò wọ́ ẹ bá yàgò ọ́ èsì gbogbo. Ìṣẹ̀lẹ̀ láyé ìṣẹ̀lẹ̀ gbà láyé ìṣẹ̀lẹ̀ á tún máa fẹ́ yẹ dára tẹ̀tẹ̀ ọ̀nà tó yọ sọ̀rọ̀ lẹ́. tó nípa bẹ́ẹ̀ ọmọ ìyá bẹ́ẹ̀ ni ẹ bá bẹ́ẹ̀ lọ sàjọba àdígbà. á sọ fún ọ̀rẹ́ ti kúrú jù ṣùgbọ́n tọ́wọ́ rẹ bá ti parọ́ bí ó ti débi sí lọ́tọ̀ á ti ju ọ̀rẹ́ ọjà láti ẹ̀yẹ bẹ́ẹ̀ lè ní islam ojútùú táwọn afọ́dọ̀ lábala rẹ̀ ẹni pé islam rẹ̀ ń ṣe yàrá ìtàkìyè kò dé wọlé kìí dẹ̀ ṣe pé kò já lágbára bí kò ṣe pé sàmúrì ìbò ní Islam wọ̀tọ̀ òjì ló ń tẹ́lẹ̀ mọ́ ìtọ́sọ́dẹ̀ ìtòlí. òun ló fà lọ́lọ́wọ́ wa sàánù ọ̀dáná fi fi àwọn àṣìkáàmù ní fúdùn tó bá jẹ́ wọ̀ ọlọ́wọ́ wa ní sílíkà fúdùn lọ́ọ̀rí ọ̀là àtẹ́kọ̀rọ̀ fún wa. àwọn àlọ́ ọlọ́run ni ẹ má sùn mọ́ ìwọlé ò sọ́tún bá kọ̀rọ̀ tó bá jẹ́ kẹtọ́ jẹ́ kẹtọ́ yẹ ká tẹ̀lé irú yìí tọ́lọ́ ọba àdìgbà gbogbo ọtí lè káfọ́ tó tó lọ ní ọ̀là àti àìsàdì wò ha àwọn àlọ́ ọlọ́wọ́ ọba ti yẹ o ìyẹn ìjọ rẹ̀ yẹ ni ẹni ìtayọ rẹ̀ ṣe o Islam tó bá lè ronú ìgbọ́dọ̀ fẹ́ ronú ni àlewò yìí kódà Islam fún fẹ́ni tí ò ronú wí tí ó ti jẹ́ ìwò ìdúró tó ẹ̀wọ̀n ọlọ́wọ́ ọba tó fara ọlọ́wọ́ wọ́n kàn kálọ̀kọ̀ lọ́wọ́ ìsẹ́yìn. Káwọn èèyàn lè wòye tí wọ́n wòye sí àwọn ìkápá ọlọ́run ọba tó ní kápá sí sẹ́mìnà sílẹ̀ àti gbogbo tọ́lọ̀ ọ̀rajà lọ́dún àárọ̀ ayé àwọn eighty five. Àtàwọn ọlọ́run tó lọ́dún abala yẹ́ta fẹ́ kẹrù fi àkùnrin ìgbọ́ kálọ̀kọ̀ lọ́wọ́ ìsàlọ́wọ́dọ̀ ọ̀pọ̀ ọ̀bẹ̀ ìlẹ̀ tí gbogbo ìyẹ́dúgbé lára ara wọn àti tọ́lọ̀ wọn bá dá sísẹ́mi àbílẹ̀ àti onímọ̀ láàrin méjèèjì lọ́kòló ayẹlẹ̀ kàrọ̀ àní Islam kìí ti kó dé èèyàn mọ́lẹ̀ àbí kò dé èèyàn lágbára. ó lè sá àwọn ọba lè gbádùn àwọn ọba lórí kìrìsì ó kẹ̀ máa mú nira dání tí ó bá ní lára tí ó bá ní lẹ́sìn tí ó bá ní láìkáyìí.

kódà islam tún sọ pé a lè wọṣọ láti gbé ní islam dè wá ọkẹ lẹ́ẹ̀tọ́ ni ọlọ́run yà bá lè àdàm ẹ̀yọ́ bá lè àdàm ọ̀lẹ́ àtúntàlẹ̀ àlékún lìbàásà àti sàfọ́kàlẹ̀ fún yín ẹ̀wù ìwárí sàn àdìgbò tí ó pè é wọ́n wọ́n yín ṣà àdìyẹ ọ̀lẹ́bàásù sàkó àdáyé kàkáyọ̀ ṣùgbọ́n àtọ̀fà yọ ọlọ́run ọba sọ́kùnà àwọn ọ̀fẹ́fẹ́. àwọn ọ̀fẹ́fẹ́ ló máa àwọn ọ̀fẹ́fẹ́ ilẹ̀ tó ń lọ ilé bíi ọ̀pọ̀lọpọ̀ ìjàlẹ̀ ìbáàdì wọ́n pè jì bá ti nínú rẹ̀. tàbí ń tẹ̀lé wọn àwọn ẹ̀ṣọ́ tàbí ká fẹ́fọ́ sọ ọlọ́run rẹ̀ sáré tí wọ́n mú jáde fáwọn ẹ̀rẹ̀ àtàwọn kẹ́kọ̀ọ́ dáná àrísìkì ọlọ́run náà tẹ́lẹ̀ máa sọ pé ó sì ní adélẹ́dì rẹ̀ àwọn onígbàgbọ́ òdodo lórí kúrú tó ta láyé káàlì sọ̀tà yẹ́wọ́n kẹ̀yà wọ́n á jọ́ tí ó di gbogbo dáadáa yẹn tó máa jẹ sọ́ọ̀tù àwọn ọlọ́pàá wọn tàbí bákan náà àyà tàbí bákan náà ọlọ́run tuntun aláìsí gbogbo ìtàkùn alẹ́gbàdo òde wọ́n fẹ́ yà wọ́n lọ́dọ̀ tọ́tọ́ èdè fi àwọn sí àwọn ọlọ́pìnà ẹnì ọ̀fáwọn ọ̀sẹ̀ ti káwọn ọ̀pọ̀ sí àlọ́dọ̀ sí wọn ìlẹ́gbọ̀pọ̀ ọlọ́ni fákìrù mọ̀ ọ̀dọ́ ọ̀dà ẹ̀kọ́ ẹ̀fẹ́ ni tọ́ bá tó lọ inú òkè méjì méjì ẹnu ọ̀kẹ́lẹ́kẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin. bákan náà abúlé ṣiṣẹ́ títí láwọn wá dé ọmọ lẹ́nu yẹn ṣùgbọ́n ṣé ṣe tọ́pẹ̀ lẹ́tọ̀ọ́ ni. ọlọ́run wa àhàlọ́ lọ́ọ̀rù lè bẹ̀yà ọ̀hàbọ̀lọ̀ rí dà. ọlọ́run ti kákàkárà ó ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n rí bá ilé ọlọ́run ti yẹ léwọ̀ tí ó ṣe káwọn ọ̀dọ́ dúró déédéé òun ni iye kùránì lóbi àti ìjìnlẹ̀ tí súnmọ́ àtàìlọ àgbẹ́yẹ ẹni ìṣáájú rere. bákan náà àti ìyẹ̀bá fún jàmáà èyí tó káṣẹ ní àwọn ní mùsùlùmí parapọ̀. àti kí ẹ̀rọ àbùtú ní àwọn olùmọ̀ ìyẹn lè dé padà dúró déédéé o àwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé wọ́n yóò lórí jẹ́ àfi wọn lẹ́nu kọ́ọ̀rì olùmọ̀ tó lè gbé kù pọ̀ òṣìṣàtì òṣàtì ètò òṣàtì kọ́ ọmọ àbújọ lẹ́nu wọn. àdéhùn ẹ̀ máa pẹ́ pẹ́bi tẹ́rọ pọ̀ sí làwọn lọ ẹ̀rí bẹ́ẹ̀ pọ̀ àdéhùn ti kọ́ ara ń tani nínú tó ìyá wọn tó lórí ilé ń tẹ̀lé ara tàbí ara tàbí ṣé kùrù tẹ̀lé ọ̀rọ̀ ìwà ọ̀wọ́ nínú àtàwọn àti ìtàbí àwọn ọkọ̀ wọn ti ìtara ara tani tí ọba tí ì mọ́lẹ̀ pẹ̀lú tí ọlọ́wà tuntun náà dẹ́bi tẹ́gbọ́rọ̀ àrùn àdìjì tí ó fi yàn lọ́dọ̀. ẹ̀rí nínú àwọn ọ̀sán tí àwọn ọ̀sán wa ń gbà tí wọ́n fi gba ayé ọ̀dọ́ jẹ́ ń sìn àti mẹ́rin bá dé ẹ̀fọ́ òun ẹ̀ mọ̀ ẹ̀ rọ̀ ìmúkúrú. ẹni tẹ̀lé òní mu lásìkò náà wáyó wọ́n fún gbójú sí wọ́n padà tó lọ pa olólùfẹ́ bí ìlú wọ́n lọ kálákà yóò sì kọ́ ìlú dàrẹ̀ yóò pa àwọn orílẹ̀ ọ̀gá máa wọ́n sọ. ìtàn wọ́n rẹ̀ ẹ́ tọ́ba ti lọ lórí bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ mu. nínú àwọn ọ̀nà táwọn ọ̀gá ti tún gbà tí wọ́n ń bọ̀ lọ́jọ́ wa lọ́wọ́ ń sinmi lọ. ẹni tẹ̀lé o ó lọ sí lọ́ọ́ sí lọ́ọ́ sí káwọn ìdílé àpá àdàmù pẹ̀lú jẹ kójẹ tí ọmọ àjẹ lábẹ́lẹ̀ ibi tó ti kọ́kọ́ tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ ibi kólókóló táwọn bá gbé bi wọ́n ti lé lọ ìlú ọ̀kan bá kú lọ ọmọ ya yóò wá padà sọ ibi bá bá kú bọ̀ wá padà yá. lẹ́yìn lẹ́yìn àyíká tún lè fi kiri ìbá jà lákàyè ní ogun àtọ̀ igi àlùkọ̀dà wọn ti fàgbọ̀ yíyà nípa ọ̀rọ̀ sábẹ́sì ìwòkú rò ń tún tẹ̀lé lókèrè ẹ̀rí nínú àwọn ọ̀nà ìyẹn tó ti wú kí wọ́n fi ń ta. Gbogbo ilé ilẹ̀ á dènà rẹ̀. Pẹ̀lú gbogbo pápá ká kó àwọn ọmọ alẹ́kọ̀ọ́ kí ó ti pín ojútùú ní ká sọ pé ṣé ìjọba lójú bóòlù. À ń sọ̀rọ̀ àtàwọn ọ̀kẹ́rẹ́ ìjọba ìtàgé pé láwọn ilẹ̀ sọ̀rọ̀ bí àìsè lọ tí wọ́n ní wọn ò nílò ti láwọn ọmọ ọmọ fóònù tẹ̀lé ní wọ́n mọ̀ ọ̀tẹ̀ pàjẹ́. òbí mi tọ́lá gidi rẹ̀ níbi tí wọ́n lé olóńgbòdò fúnra yóò tún kọ́ ní fóònù rẹ̀ bẹ̀. wọ́n fẹ́ ojú ó tòun fọwọ́ sí ẹ̀jú fóònù ti kọ́ nípa rẹ̀ tọ́ àìjà àgbà lọ́wọ́ ẹ̀lẹ́kọ̀ọ̀kan. yóò fi ọmọ yọ wá ní àsórí tó lágbára yọkọ̀ nípa ìtọ̀ ẹgbẹ́ fúnra rẹ̀ kẹ́lẹ́ ọmọ yìí pé kíní àrọ́ọ̀mù ni eléyìí aláàlú. bákan náà àwọn ìṣòro kan tó bẹ̀ nítorí wọn ṣẹlẹ̀ lẹ́ni ọ̀dọ́. òun náà ti rojú lónìí. ẹnu máa sọ gbọ́dọ̀ kẹfẹ́ ọ̀dọ́ kẹta sáàpẹ̀ ní kò sára ti tẹ̀. òjò déédéé àtìlẹ́gbẹ́ ló palàpàlà yẹ́yẹ́ nígbà wọn lè mú jáde ìlú ìlú yìí máa ń tẹ̀lé sí àwọn ọ̀dọ́ rẹ̀ jùlọ wọn ni wọn sọ fún àtúnṣe àti ọ̀sán ó di ìjọ kan ìgbé àwọn ẹ̀rú bí máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àwọn táwọn táwọn bá ń lọ́wọ́ táwọn táwọn bá ń ṣèjọ sí ti wọn pé ìròyìn ròyìn wá tẹ̀lé àwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́ tó ti sọ yé pé lọ́dẹ ọmọ ìtàlá ọdẹ kàkà sọ́dà kú wọ́n parọ́. Òsì ohun dáàbì sáàbì bẹ́ẹ̀ fi mọ́lìkì ha àbúrò ẹ̀ kí lọ́dẹ ti fi. Ìbá òun ló lọ kẹrin wọn tẹ́lẹ̀. Òsì ohun dáàbì sáàbì bẹ́ẹ̀ fi ti ló ń lọ pé ẹni tó ní ìlẹ̀ làwọn òkú máa wà yìí. Ìwọ ọ̀dọ́ tó ti gbé ọ̀tọ̀lẹ̀ yìí tó ṣe lóde ọ̀tọ̀lẹ̀ yìí tó ṣe ní àbí tó ṣe lánàá. Wọ́n dánwọ́ rẹ̀ o. Wọ́n gba àṣẹ ìbọ̀ọ̀sẹ̀ láàyè bóòlù àti bẹ́ẹ̀ fojú lélẹ́ yìí bóyá kẹ̀kẹ́ ni àṣetáni jù sí yẹn lẹ́yìn ẹnu fẹ́ wo àwọn jàbàtà yẹn lọ́ọ́ kẹ́ fún báyìí sí lọ bóyá sí ẹ̀kú wa lóru àwọn jàbàtà yẹn kẹ́ fún ṣe sí wọn báyìí. ẹ̀ wá sí kọ̀ọ̀dọ́ tẹ́lẹ̀ yẹn lè máa rí fi bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí o lọ́ mọ àìkéwù rẹ lọ́sọ ẹlú tí ó ẹni tí ọba ti kẹ́kọ̀ọ́ á gbára kájọ́ kó tọ́ba tẹ̀sí kan lójú ọ̀sán lèyí tí ó ṣe lọ́la nígbà tí ọ̀kọ́ mọ̀. lóúnjẹ bí ọgbọ́n ọ̀fẹ́ ti sí àyè ẹ̀ àwọn ọ̀fẹ́ ti bẹ́ẹ̀sì. bẹ́ẹ̀ni kẹfà tọ́ba lóun fẹ́ bọ́ jí ọdẹ ó tó mo débi gbé dání ti yé mi. tí ọba ti yé wọn mo tètè wáyé àjò rẹ pọ̀. ìwé ìdíwọ́ gbé dání ó ti yé mi dáadáa wọ́n nítorí pé kí ẹsẹ̀ pé ìbí ìtọ́ ẹjọ́ ẹ ti kù lórí orílẹ̀ àwọn olùkọ́ yìí pé ẹjọ́ fẹ́ bá gbọ́ ìyá fáàdé olùmọ́lé kò súnmọ́ kọ́ tẹ̀lé ọ ṣùgbọ́n àwọn èèyàn kẹ́lẹ́ wà tí wọ́n tẹ̀ títí. èyí tó súnmọ́ ni káwọn bá lọ lọ́fẹ̀ lóko tọ́lá wò ní rárá ajá àwọn ará àlọ́rin àdìkárì padà kọ́kọ́tọ̀ bí ẹ̀rọ abíjọ kan àwọn òní. ẹgbẹ́ bọ́ọ̀ tó jẹ́ bàtà lónìí ọkọ̀ àwọn dàkátìrà àwọn akẹ́kọ̀ọ́ ọjọ́ sàràdíyà lọ́la ọ̀rọ̀ ìgbé ọ̀rọ̀ ìgbé yẹn lè yẹ fẹ́lẹ́ ní torí kò ìgbé rẹ̀ ẹ́ ẹ wá rí nígbà tó sọ̀rọ̀ pàtó padà yá èyí tí jà bàtà wà padà wí rẹ̀ ìkẹ́rù ti ẹ̀ nì. Táyì wọ́n tà máa rẹ̀ láàrin gbogbo àtàjà bàtà kẹrẹ tí wọ́n bọ̀ sí olóòtú ìdíje pọ̀ ọ̀rọ̀ orí tó ti di pẹ̀lú àwọn àròbíyà Débi kí wọ́n wá pẹ̀lú pé wọ́n sá máa àwọn ẹni tó ti fi ní wọ́n tó ti jí lọ. Kí láti wo orí iṣẹ́ tí olú ìta wá sẹ́ni ọ̀dọ́? Débi kí ọmọ ojú òkè ọ̀tọ̀ lè tó ṣe láti ọ̀tọ̀ lè tí ń ṣe lónìí, ìyẹn ló wá pọ̀ sí. Ẹgbẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ ìta àwọn ọ̀dẹ̀ yẹn àwọn lábẹ́rù sọlá ti fi òun ní pa ọ̀sọ̀ pé sẹ́ni náà kùjà máa ń tí gbogbo mùsùlùmí ló fọwọ́ sí ìjàmbá àtàwọn ìdí nípò ló bẹ̀rẹ̀ rẹ̀. Ìjọba kan bọ̀rọ̀ ọdún sẹ́yìn àárín kàwọ́. Gbàgẹ́rẹ́ gbogbo wọn kó àdẹ́wò wọn wọ̀ gbóró. Èlìyàbù kàdàdà mi ni, Ásábìlì bàtẹ́ ni, àbúlé Ádámọ̀ tún dì ni, àgbo kẹ́lẹ́gbò wọn kó owó yẹn yẹn wọn kó. Gbogbo yẹn wọ́n jọ ṣe ẹgbẹ́ àtàwọn ṣé kàdàmọ̀ a àwọn àkọ́lọ́dá máa sọ pé kìíní àkókò kẹ́lẹ́ gbogbo ọjọ́ aláìsí ìṣẹ́ bẹ̀rẹ̀ ní gbogbo ó wá. Ó ní àwọn akọ halẹ̀ bolẹ̀ tó le bẹ̀rẹ̀ ìlànà ya Káàdì àwọn tí mo kú òní nígbà oníkejì ẹ̀lọ́ pọ̀ sí wọ̀nyẹ́ wọ́n á rí pé ìrọ̀lẹ́gbẹ̀ sí ìyẹn òun ti wọ́n ní kẹ̀rẹ̀. Kí láti wo wájú wá sàyè kan ọwọ́ tó kàdé ìṣàtúnlẹ̀ àǹfààní ìṣàwọ́jọ́ ọlọ́run tó láàyè. wọ́n lára kò lè fẹ́ wá pàṣẹ bí sọ́wọ́ ọlọ́run àti sọ́lá. ó ní ìmá bẹ́ẹ̀ ni sọ kẹsàn. a kí dèbí mo ní bẹ̀sẹ̀ ju kí n wí kẹyọ lọ. àtọ̀sọ́lá alhamdulillah. àlẹ́bí ọjà kẹ́yìn dàrú ayé. àti láti lọ bẹ́ẹ̀ wọ lọ bẹ́ẹ̀ gbà ẹ̀mú yẹn ọ̀pẹ ní fọ́lọ́ sọ́kà ètè àti dáálé àìsè àti dáálé ọ̀sẹ̀ àpadà ìlà ìwádìí wọn gbà lọ́dún bíi òwúrò ní kẹsẹ̀ ní rẹ̀ náà ìwọ lórí ẹ̀kọ́ fẹ́ balẹ̀. má sọ jáde má dára ẹ láàmú dúró títí lórí òdodo tó nà. wọ́n làwọn yẹn kẹ́lẹ́ ọ̀dọ́ nínú àwọn àwọn ẹ̀ fúnra ọkùnrin ti sọ̀rọ̀ àdéhùn wa ti sọ́nà àbíjà ó di ẹ̀ akótóbi ká sọ jáde lọ́la ní pé tẹ̀sán tóbi ni. nítorí wọn fẹ́ máa rí bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni. lọ́sùn sàlàyé dáká sọ̀rọ̀ yìí kò ṣe ìmọ̀. wọ́n ti wá sàkólé mú yẹn tí yóò fi ti ọ̀nà ọlọ́run tí ó lọ bẹ́yọ̀ kẹsàn kọ́sọ́rọ̀. eléyìí lẹ́sùn wá sọ sọ́mi ìmọ̀ ìgbàgbọ́ tó ń tọ́ nìyẹn. ìgbésẹ̀ kẹ́ wá sọ ẹ àdébí sọ́dún ọmọ àtàlá wọn láti dájọ́ bá wá bẹ́ẹ̀ kọ̀ọ̀kan lọ́ba ní dáadáa fẹ́ yìí ọ̀tọ́ lẹ̀ ní máa ṣẹlẹ̀ sí. talọ́dà fẹ́ yìí talọ́dà lè yóò béèrè sí yóò lè talọ́dà ọlọ́run. lájẹ́lẹ̀ dáa rẹ̀ wọ́n tọ́ bá ti ba níbẹ̀ yẹn ìgbésẹ̀ ní márùn-ún ẹ̀fẹ́ tó tọ̀ wọ́n wù alákọ̀ọ́kọ́ fani ẹ̀sẹ̀ àyìnbí náà wọ́n sọ pé àwọn òdòdó náà àkọ́kọ́ yìí ìkéjì wá ní ẹ̀sẹ̀ yìí kò nínú ìgbà wa mi ọ̀sìn fàlì yẹ kò lè àmọ́ tóbìlà ìwọ́rọ̀ sòrò rẹ̀. ìgbésẹ̀ kẹta wọ́n sọ pé mo ti mo ti gbà sọ sọ́nà wà lójú tẹ́lẹ̀. ìgbésẹ̀ mi ló tó ga wọ́n yẹ kó sọ pé ọlọ́run àhàtẹ̀ ọlọ́run ọmọ ọ̀sẹ̀ tuntun ní ọlọ́run sọ́nà ẹ̀sẹ̀ àti orúkọ ìlàbíyẹ́ ní ìwọ̀n àbúrò rẹ̀ òbí máa وليكفل ثم ليكفل عن يساره ọtẹtọ lẹ́ẹ̀mẹ́ta ìtọgbẹrẹ ojú sẹgbẹ oṣù rẹ nínú gúrúmẹ̀tì lọ́dọ̀ tó máa ní. nígbà wọn bá òun lórí fóun lè ṣe àkáyìlá wípé tó wá wọn ló tó ti ṣẹlẹ̀ lọ́rọ̀ kájà wá. ọdún òbí sálẹ̀ ìjábọ̀ sáàrin àtẹ̀wò méjì kẹwàá yìí ọ̀rìn lẹ́tú bẹ́yìn ọ̀rìn lẹ́tẹ́lẹ̀ yìí. Abọ́lá ọwà láàrin yẹ̀yẹ́ àti àbùkù méjì àti àìdá méjì ni mo tọ́lọ́ láwà láàrin wọn. Àwọn ti kẹ́kẹ́ náà wípé tí ẹ̀tọ́jọ́ sùnmí tọ́jọ́ mùsùlùmí tọ́jọ́ náà mùsùlùmí tó bá fẹ́ mú sáàkì ààrin lọ́gbọ́dọ̀ wọn sí ọ̀fẹ́ pẹ̀lú eléyìí. Òun lè bẹ́ẹ̀ náà alìkọ̀dà ìyá wọ́n já kúrò ní ìjàrá. Níbẹ̀ ni kí wọ́n ti lójú ẹni wa. Ọ̀dọ́ máa fẹ́ kó síbẹ̀. Ìjà kò lè ṣe ọ̀dọ́ máa wù mí. Ẹ kì í sọ ọlọ́run nínú ìlú. Ọ̀sìnkè yẹn fẹ́ bá ẹ̀ ní ọ. Àyẹ̀bẹ̀rẹ̀ tẹ ọgbà gbogbo oríṣi ọlọ́run ní jẹ ní pàṣẹ. Ògùn káyọ̀ tẹ́lẹ̀ ìgbọ́n tẹ́lẹ̀ láyé àpárí ọ̀sán ti tẹ̀síwé ìwé ẹ̀dá ìtẹ̀lé nípa ọ̀rọ̀ kádà ọ̀tẹ̀lé tọ́lọ́pù òbí yàpá. ọ̀la ìkọ́rọ̀ kádà la fẹ́ máa sọ ní. ó ti fi kọ́lọ̀ òbí sàkọ́lẹ̀ lórí ìlú òdi lówó tó wà tó sì torí ẹ̀fà tẹ́lú. òdìdí ká ti dé mọ̀ ẹ̀rọ tó kàdá tó sálá sọ wípé ọlọ́run ti kàkọ́lẹ̀ ní kíkà lóko ó ti sínú mẹ́fà lè jẹ́ tẹ̀lé. àwọn sọ̀hábà jẹ́ ẹ̀gbẹ́ ìjọ ọlọ́run ẹ̀rọ àjíjẹ́ ọkùnrin lòun yà ń sọ orí ọ̀rọ̀ ọ̀fẹ́ nípa rẹ̀. alùpàá ti rọrùn kò tí ó fi ṣe ibi ìta torí ẹ̀ka. torí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ àṣàbá tó ló ṣe àwọn méjèèjì ẹ̀rọ ẹ̀kọ́ wà. ó bà fún mi ní ọba tààrẹ dáàbò láti ṣe rere. ṣùgbọ́n wọn kọ́ ṣẹ̀ṣẹ̀ òun náà ìlà àyè ṣe àwọn ọmọ ọ̀gbìn àìlẹ́bí torí ká máa ṣe fàǹfà nípa kádàrá akóyàn sínú wàhálà lórí pé yóò ti fi jáde fẹ́ ọ. ọdẹ ọ̀la onígbé ẹ̀sùn kò lórí rere tí wọ́n bá ti pa wá láti fi máa ṣe lórí pé ẹ̀sìn làákàyè fi ẹ̀sìn rere ló ṣe dáadáa. ayọ̀ ẹ̀sìn wa nínú àwọn kan tí bàbá wa àpájú àwọn adájọ́ náà láti lè múra agbọ́dọ̀ fi ọmọ yìí wáyé pé gbàdá ti ẹjọ́ àwọn ọ̀rẹ́ mẹ́ta yìí lọ. àwọn ẹbí tí wọ́n gbé ìsìláàmù sáájú lákọ̀ọ́kọ́ gbà sí ìsìláàmù tẹ̀lé ọ̀dọ́ ni wọ́n ó yẹ kí wọ́n bá dún gbà yẹn àti tọ́lọ́wọ́ bí ọ̀sẹ̀ ìbọ̀sẹ̀ yẹn lè fi díẹ̀ àti tọ́lọ́wọ́ bá ti kọ̀ lábàfẹ́ lóko ẹ má jà gbàgbé àwọn alẹ́ káfọ́ àfọ́ àbá tó ti pé ọ̀rọ̀ di ọkọ̀ ọ̀mùtò àdùwà àwùjọ ọwọ́ láti fẹ́ wọ́n yẹ sí wọn wọ́n bá ti sáà fẹ́ fẹ́ ọ̀tọ́ ni wọn. ẹ wọ́n ọdún kàtọ́ ọ̀rọ̀ di ọkọ̀ ọ̀tọ̀ àwọn alẹ́ wà ní twenty seven years ọ̀tọ́ ni wọn. òṣùwọ́n àgbà nígbà tí sáà fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ sáà rúgbà ẹ̀ ọ̀tọ́ làwọn náà nígbà tí ìsìláàmù bẹ̀rẹ̀ nígbà yẹn fẹ́rọ̀ tí ìbò jíjẹ ọlọ́run bẹ̀rẹ̀ làwọn ọmọ mẹ́wàá làwọn gbà yẹn. ẹ wá wọn ọmọ bá kéye ọ̀gbìn àṣàrà àlùmọ̀bá ìṣàrí iná lórí ìjẹ́sọ̀. àwọn tó kú kù tó wà lọ ẹni tí àwọn sọ̀tàlá gbọ́dọ̀ àlùfẹ́fẹ́ ni wọ́n fi fẹ́fà ọdún mẹ́rin lálẹ́ àwọn àgbà yẹn. zubairu awwa sixteen years. sáájú ah, ah, ah, sáájú náà ọmọ ọdún mẹ́tàdínlógún ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀ ọ̀rẹ́dá twenty seven ọdún àkọ́kùn àwọn ọ̀gbìn àwọn ẹni àwọn ẹni ẹ̀sìn kan pàṣẹ ọgbọ́n ọ̀tọ̀ ni wọ́n tóbi tán sí ilé adéèdì láti ṣe ìtàgéjì fáwọn ọ̀dọ́. adékẹ́sì wá yé wa ọ̀nà ẹ̀ka lè gba fífi lẹ́gbẹ́gbẹ́ wàhálà tá à ń gbóni láwùjọ yìí nìyẹn. ẹ ti yé ká sì gbà yín pé ìjọ tá a bára wa títí ìjọ àtẹ́bí sọ́kọ́ máa ń sálà olólórí. bákan náà kíyẹn ti gbà pé tó bá ga tán ìyẹn tó gbọ́dọ̀ gbìyànjú láti ṣàtúnṣe àwọn ẹlòmíì ká sì tún lọ ẹ̀tọ́ lórí lórí ọlọ́dọ̀ ni ẹ̀fẹ́ gbà ó. ẹ̀já lọ ta kó ẹ̀já lọ máa pẹ́ kíyẹn tẹ̀sùn ní àṣọ pọ̀ pẹ̀lú ọlọ́run wa sùn pẹ̀lú màá ti jọ lọ́pọ̀lọpọ̀. Kí ẹ ti gba ìgbà wọ́n ṣe yẹ́rẹ́yẹ́ lọ́pọ̀lọpọ̀ làwọn máa ma sọ wípé àìmọ̀tọ̀ àwọn ọjà kọ̀ọ̀tà. Àwọn ká máa tẹ̀lé la gbọ́dọ̀ ti ṣe wọn tẹ̀lé wọn wọn. Ẹ̀dà àkọ́kọ́ ọlọ́run ọba sọ fún wa pé tọ́lọ́run wà ìtẹ̀lé tọ́lọ́wọ́ àti òṣìṣẹ́ òṣì kẹ̀kẹ́ lórí òṣìṣẹ́ aburú kẹ̀kẹ́ lórí wọn ò lè lọ àwòrán mi kò àtàwọn aláṣẹ tó ń sẹ́yìn kẹta ń yẹ. àwọn aláṣẹ yẹn wá pẹ́ka àwọn náà lè ka ìlú mọ̀rọ̀ ọ̀hún wà lè ọ̀hún yẹn lọ́rọ̀. àwọn aláṣẹ tí wọ́n darí àlámọ̀ yíyí wọ́n lè jẹ́ gómìnà wọ́n lè jẹ́ ààrẹ wọ́n lè jọba wọ́n lè jẹ́ wọ́n lè ṣe baálé wọ́n fẹ́ dúdé bẹ́ẹ̀ ni ẹ máa tẹ̀lé wọn nígbà táwọn náà ti gbọ́rọ̀ ìgbọ́nà ọ̀bà lẹ́nu ó gbọ́rọ̀ pàtẹ́lì rẹ̀ lọ́gbọ́n wọn wà lóṣù lọ torí tó àtàwọn ẹni tá a fẹ́ máa kà yìí ó ní ó dè ó ti wá tó sọmí yìí pé kí sẹ́wọ́n tọ́ àtú nínú àrùn níbi ìtẹ̀lé kọ́ ó wà níbi dáadáa ìbílẹ̀ ìbá gbogbo ẹ̀ ti tó òtún parí bẹ́ẹ̀ táwọn èèyàn bá ti gbọ́rọ̀ sọ́dọ̀ rẹ̀ tí wọ́n gbọ́rọ̀ sí àtẹ́bílẹ̀ rẹ̀ sọ́dọ̀ àtọ́lá àbẹ̀lẹ̀ ọ̀yà wọn látàkà wọn lè wọ̀n. lẹ́yìn náà lè kí àwọn ìtàn ọkọ̀ ẹ̀ tọ́tẹ̀ láṣẹ ọkọ̀ ẹ̀ àti tọ́mọ́ ti gbé ní ọgbọ́rọ̀ sójú ẹ̀ rẹ̀ láti lè tọ́. bákan náà kí ẹ gbà fáwọn ìsọ̀kan láwọn làwọn kọ́ ṣe kí ẹ sì sùúrù lórí ìtẹ̀lẹ́tọ̀ àwọn ìròyìn tí burú. Ìlú kẹta wọn ju mọ̀ lágbàáyé lọ tún sọ wa lára fún òun ẹ̀dẹ̀ àwọn olùkó gbogbo láwùjọ ẹ̀fẹ́ sí yẹn. Àwọn oṣù kápẹ́ yẹn fi wù mí. Ìlànà ìdílànà ìjà àdá gbé wọ̀ ní. Agbọ́dọ̀ sọ̀rọ̀ A sọ̀rọ̀ bá àwọn ìṣòro àárọ̀ ìwọ̀lẹ́ ìṣúṣọ̀ náà. Kì wa ìbẹ̀wò tó hàn àyíká tó bá ju ọgọ́rùn-ún àdínkù mẹ́ ibi náà jókòó sí ni ẹ̀rọ bí wọ́n àti wọn lọ́wọ́ fún ogun ẹbí wa lọ síwájú ìta ìsàlẹ̀ àbẹ̀wò àwọn ọjọ́ náà lẹ́sìn lábẹ́ ẹ̀ lè láwùjọ sí kú lọ́gá o tí a kò bẹ̀rù jáde tí ó níbi tó wọ́n kà wà ní. bákan náà inú kẹta tó sọ́ra mú kí gbogbo àwọn olùwọ̀ látàrí sọ́tọ̀ lára torí bí ilé ẹni bọ́ǹkù bára ọdún ti há àjọpọ̀ lọ́wọ́ sí. àdìgé yẹn sùn kẹ́kọ̀ọ́ra kó kú báwù lára rẹ̀ àtọ́wọ́n ti há sí sí ò sí àwọn sọ̀wábì tó nínú. a sọ̀rọ̀ àwọn báwo ìwọ ti sọ àwọn ọ̀dọ́ lára ó bẹ̀ láwùjọ yìí. pé pété ló fi máa bára rẹ̀ tó ẹ̀gbọ́n ìdájọ́ sẹ́lẹ̀ bí àlùbọ́dà ti sẹ́lẹ̀ bí ìlà ẹ̀sìn tẹ́lẹ̀ mi bá sára rẹ̀ pé òní owó tó ti ní ti àwọn sàlàmì àgbẹ̀ kò sí ìhà níbẹ̀ ṣé wọ́n ní òsì. ewu ọ̀dọ́ yẹn fẹ́ẹ́ ní kú o. nígbà tí ẹ̀ sọ pé kí wọ́n máa lọ wó ilé ẹ̀yọ̀. àwọn olùsọ̀fẹ́ sọ pé òsì ti àti ọ̀wá ti di hádùn ẹnu àyùbẹ́ni ti sẹ́lẹ̀ ní ṣùgbọ́n láwọn ṣòro ògùn ọ̀tọ̀ wọn àbẹ́ ń pọ̀. jihad tó yìí kájọ̀ tó bá ti jihad àwọn afáàrù tó wù ọ̀dọ́ lára ń pa rẹ̀ láì sí ọ̀dà alágbẹ̀bẹ̀ láì sí ọdún òbí bẹ̀. alágbẹ̀bẹ̀ la fẹ́ dòbí ẹ̀yẹ̀ rẹ̀ táwọn ọmọ afẹ́ máa lọ wọlé rẹ̀ àti yóò hàn. abẹ́ ẹ̀kọ́ ìmọ̀ àtàkà láti ní parí ti jẹ́ wà sí ìyá táwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ sọ wàá mú ti àjà wa. òun àwọn olùdókòwò náà wọ́n ní pẹ̀lú àrùdù lórí wọ́n orí ohun ẹgbẹ́ bí àrùdù yóò làbá àtọ́gbà àrùdù kalẹ̀ gbé kalẹ̀ àyẹ̀wò akẹ́kẹ́ ń sùn ààwẹ̀ lọ. olùtò bá ní gbìyànjú ó ti pé òréré tó yẹ kú síbẹ̀ òun ni ìmọ̀lọ́ọ̀lọ́lọ́ọ̀ láti fi jọ àmì fún olóòtú. ìmọ̀ àyẹ̀lẹ̀ kẹ́yìnbẹ̀. ọba lè dé òréré yẹn lásìkò ìwé rẹ̀ ọ̀yà lẹ́yìn tẹ̀sí ìlì yìí ọba ti o. ayọ̀ wá ti sùn ààwẹ̀ lọ. ìgbà wo lọ fẹ́ gbìyànjú rẹ̀? ọ̀ká tó àbí wẹ́rì tó àdéhìlé pélopélo ọ̀dọ́ èkó ti rárẹ̀ ṣùgbọ́n tó lásìkò ẹ̀ bí tí òwúlò jẹ́mẹ̀jẹ̀rẹ̀ ẹlòmí ìjọba lọ ta yìí òní bíbu ìjọba wò ní kọ́ máa wọ bọ́ọ̀lù àwọn òrùndádóró àwọn àṣà ṣùgbọ́n lásìkò ẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ fún kílọ̀bù àbá àtẹ̀lé ò lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ ẹlòmí ó tún yẹ fún lẹ́wọ̀n ẹni tí wọ́n jọ ọjọ́ wọn yá sì yíwú ọwọ́ abíńdẹ́ sì já yíyù òun sì tún wà láàrin àwọn èèyàn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ àdìgbò títí tó هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى اله وصحبه الله سبحانه وتعالى هذا الله ورسول الله تعالى ورسول الله ورسول الله ورسول الله ورسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه رجع للأمة وسبحان الحديث يقول قلت لي في طرق الحديث يا بوا هو أتقي أو يرد كنت سمسوان أو نصارى أو بكسر نفسه سمسوان ètò ìlera àdọ́rọ̀ àlẹ́bí sọ̀wọ́ wọ́n àwọn ìfọlọ́wọ́ ní àyọ̀wọ́pọ̀ ìgbà àfẹ́kùtà òṣèré gbogbo ọ̀pátá ńlò àbẹ̀gbẹ̀rẹ̀ nínú ìròyìn ńlò àlàyíká gbogbo ọ̀nà àparẹ́ ìlà wáhídà gbogbo ní ìlà ìlà wáhídà àyàfi ẹ̀yọ̀ kan lò wọ́n. wọ́n á jà lẹ́bi léèrè sọ̀wọ́ àtọ́lá pé ayẹ nìkan náà oríṣiríṣi ọ̀nà náà ló tó gbà wá ọwọ́ àgbẹ̀gbẹ̀ àti fáwọn ìjọba yìí nínú ààyè bí adékòtò lápútàlà yìí wípé mọ̀ọ́kẹ́rẹ́dá mọ̀ àdá àlẹ́ ìyàwó wà á sàrẹ̀. àwọn tó wà lórí irun tí wọ́n wà lórí ẹ̀ léde àwọn ìjàmbá ẹ̀ ni ẹ̀. ó kẹ́ ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ báyà lọ sí ní kàlí ìjàmbá àti nàìjíríà. ìjàmbá tó máa àlàyé ẹ̀ náà ni pé mọ̀ọ́kẹ́rẹ́dá àdá àlẹ́ ìyàwó wà á sàrẹ̀. àwọn tó wà lórí irun tí wọ́n wà lórí ẹ̀ léde àtàwọn sàhábà àwọn ẹlẹ́ni tó wà náà ó kéré pé àdéhùn yẹn náà ni àlàyé rẹ̀ wà. ibi péye ọ̀wá túnbọ̀ ẹlẹ́kùn fọláńdé ṣàjà àwa lórí pé ká pé ebi nígbà mẹ́bí pé ìmọ̀ra rẹ̀ fáyọ̀ ń bọ̀ ìmọ̀ àtẹ́bí sàkókèrè. ó ń sọ yọ ẹgbẹ́ ká wà àwọn ẹni tí ó láyà àwọn tí ó ń láyà wájú ọ̀pọ̀ àwọn ẹni ó pè ní àlìjọba àkóso nípa arákùnrin òun ti bá wà nínú àlàyé àdéhùn abdullahi masoro di bí àwọn bí tuntun gbogbo yẹn ìgbìlá ẹ̀ṣẹ̀ ló dáwọn ọmọ ìṣe muslim ọ̀lẹ́kọ̀ọ́ láti ìdẹ̀jọ́ ọmọdé ẹ̀ mùsùlùmí lẹ̀ àyàfi pẹ̀lú kẹlò lẹ́tà afẹ́yìí mo gbáàrí ẹtọ́ ti lọ́mọ àbójúláyà tó wá ń sàgbèrè títí lẹ́rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà ibi wọ́n ti lò kẹ́ẹ̀sì wọ́n lè lẹ́dọ́gbọ̀ pa ẹni kejì náà tó kó ti lọ́mọ ẹ̀mí tó pẹ̀lú ẹni kẹta ọ̀wọ́dẹ́ni jàmbá àyẹ̀lẹ̀ mùsùlùmí parapọ̀ olè ní àtijọ́ ìbò ìbílẹ̀ ẹ̀jọ́ pẹ̀sì rẹ̀. sọ jàmbá àgẹ̀gẹ̀ tọ́jú jàmbá à káàkiri sọlá sọ pé yọ ọ́lá ẹ̀rọ mọ́tò lẹ́rọ tó ti tún sálàyé rẹ̀ ní bọ̀ wá pàpà àkọ́ wọn lọ fún sàwà àdàtì. tó bá ṣe lé ní òtítọ́ náà sọ sọlá ló wá olóṣèlú jàmbá à ó dà kó ti pé wọn nìkan lórí ra rẹ̀ torí bí àwọn tó bá láyẹ wọn làwọn tó wà lórí oṣù àtàwọn sábà ó lè padà yẹ wá lọ àbí ìjẹ ọlọ́wà rẹ̀. ó wà tuntun náà kí ẹ̀sọ́ kí ní pé tàṣíwá dìsẹ́mbà tí ó jẹ́ january first yóò ṣe àìsàn àjọ àdìbẹ̀ kò sí lóṣù náà kó nínú dídí kódà wọ́n já sí wípé abọ́sígbẹ̀yìn ìjà àwa mú mọ̀hárọ́ọ̀dù lóṣù òkè ọwọ́ àti òkèjà kí ẹ̀sọ́ ikú wọn ti àìsàn àjọ àwọn ọjọ́ yẹn. bí dáadáa rẹ̀ kò sára wípé ọ̀kú lọ bí dàdí bọ̀lá rẹ̀ wọ́n lè yá òkè náà ìpínlẹ̀ bọ̀lá rẹ̀. láti Ṣàngó lọ sí agbègbè Ṣàngó sì ní oúnjẹ òun akéèké ó tó kò gbàlá máa ń sọ wípé tẹ́ ẹ bá ti pè é nínú àjò kò sí wàhálà ẹ lè máa gbọ́ wàhálà bá wa bẹ́ẹ̀ lẹ́yìn bá ti mọ̀ pé àjò ni ó ti tán tẹ́ bá ti rí gbólóhùn àtìká márùn pé àjò ni kàdá tẹ̀sùn òkè òkúrú ní àyílá òkè méjì àlàkàlẹ̀ méjì ìṣáà ìbí tí àwọn ọmọ orí ọ̀dọ́ lè bàṣẹ tó bá kó sísú látara ipé ohun wá mímọ́ pàápàá jùlọ tó bá dá sí pé ó ní àwọn ìdíkì tó ń ṣe ó ń dákẹ̀ wá mímọ́ iná rẹ̀ ṣùgbọ́n kó sísú lórí ìwà mímọ́ nínú àti lórí bàṣẹ. ọ̀dọ́ yẹ kó ti ẹ̀mí rẹ̀ kó ti máa bẹ̀rẹ̀ sí pé ìmọ̀ tó ń wáyé láì fi orísọ̀ ikú ìlà ìbádọ́tọ̀ ojú kìíní ọba wá sí wọn lẹ́nu ó sì máa gbà yín pé bọ́ọ̀ tó ń fẹ́ lọ wá yìí kódà yìí ti kó ń wá kúrò àárọ̀ òun nìkan òun wá kúrò òun àtọ́fáwọn èèyàn bí ìgbà rẹ̀ tó ń lọ kọ́ máa ó sì kọ́ máa jẹrà rẹ̀ nípa lórí dáadáa ó sì máa rìn sọ́dọ̀ àwọn ẹni rẹ̀ tó ti fáwọn lẹ́nu sí lẹ́nu iṣẹ́ àlọ́ ẹ̀mí rẹ̀ padà bọ́ síbi ìwà lọ́dọ̀ rẹ̀. ìgbésẹ̀ lè ní pé ìjọ́tọ́ fún mùsùlùmí ọmọ sọ wípé olórin ilẹ̀ tó sàkárí lẹ́ẹ̀fẹ̀ ló ń pè ní ajé ọdún tó bá sì ti ní ti pẹ̀lú òkà ẹni tó bá jẹ́ mùsùlùmí pàpà sí lórí súnà tó ń múra dàbí ìsọ́nà àtọ́lá lọ́ọ̀kú tó dùn ẹ̀yẹ̀ kò sì bàrà ọ̀pọ̀ papọ̀ fẹ̀kú òní bẹ́ẹ̀. tó lọ ẹni tí ń tajà agbó ọrọ̀ owó lórí ikú agbó ọrọ̀ owó akú kátàkárà o lọ́wọ́ ẹgbẹ́ lẹ́gbẹ́ ayélujára ẹni lẹ́yìn sálámọ̀ lọ́ba ṣùgbọ́n ẹgbẹ́ ọ̀rọ̀ ajé ajégò olókùn ọ̀rọ̀ òṣàlẹ̀ ìyàwó ọlọ́ọ̀ṣẹ́lẹ̀ láàrin ọ̀rọ̀ ààrẹ. ǹjẹ́ ẹ̀tọ́ bá jẹ́ kí a máa fẹ́ kí ìmọ̀ ìjábọ̀ nínú mọ́ bí ọkùnrin aṣọ ìpapọ̀ ṣé ìmọ̀mù ni ó lẹ́tọ̀ọ́ láti fún ẹgbẹ́ iṣẹ́ akíjábọ̀ àtàkùnjú fẹ́ràn tó mọ́sálásí àwọn akẹ́rẹ́ ti jẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtẹ́yìn gẹ́gẹ́ bó ti lẹ́tọ̀ọ́ ó lè jẹ́ mọ́tún àti ṣáàyè lápẹ̀rẹ̀ ó ti sì mọ́tún ní àbáwọn ọmọ bíbí nígbà tó bá jẹ́ pé lè mọ́tún ti gbé àkùkọ rẹ̀ ti gbé ogbe rẹ̀ fún ọ̀lọ̀kọ̀lọ̀ òmùrù tó ti máa ọkọ̀ lókè níwájú sáyẹ̀dì lórí pé káwọn ti jáwọ́ ṣùgbọ́n tí lè mọ́tún bá tó tó sì kiri lọ ara rẹ̀ kó yẹ ju kó pàṣẹ dáadáa ọyẹ kó lè já sí kó wù ní ọ̀pá rẹ̀ lọ́kàn káwọn ìjàmbá àpẹẹ tí a ti ń bọ̀ pàṣẹ yìí àdébí ìpadà wá fún ìṣá ìbọn ẹja kí wọ́n ní ilé àti ìṣá. olùkọ́ àgbà ń sọ ní kúrọ́lẹ̀ ní gbèsè pọ́ǹpù lọ́sà àti ọlọ́sàrẹ́bù ọ̀fẹ́ nìkan tó wà ní ti ìgbésẹ̀ fẹ́ yọ máa ṣe òun bí wọ́n láti gbá àti kẹ máa wá gbogbo lè máa wù ẹgbẹ́ tí ń bá pẹ́ ẹgbẹ́ dé ní olówó òṣèlú gbogbo eléyìí látàkì ìpìlẹ̀ rárá tó kọ́lọ́ wọn bá di gbọ́dọ̀ tó ṣe àbẹ̀wò rẹ̀. lẹ́yìn tí wọ́n tún lówó oṣù kan fi dé bẹ́ẹ̀. Ayé náà àwọn aburú ká sọ pé pẹ́pẹ́ láti kéde ìgbó lálẹ́ nìyẹn. Ìyẹn ẹ̀rọ alágbèéká. Òní kí káyà fọ́tò àwọn lòsùsù kódà àwọn àhàdìsì pọ̀ abẹ́ lè máa fún ka rẹ̀ lọ. kódà àwọn afọ àwọn orúkọ bíi tírẹ́sì wa tó wọlé síbi tí wọ́n fẹ́ fi lálàáfíà. ṣé sọ pé kọ́tò yìí àtọ́ bá jẹ́ ni wọ́n yá abẹ́ o èsì ti yẹ nìkan o àárọ̀ kù. olóńgbò yóò sọ bá wọ́n máa jẹ́ níyà ni pẹ̀lú gbogbo níyà wọ́n á

ó jẹ pé ìyàtọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀rẹ́ àti fọ́tò eré ń tiẹ̀ owó lòdì fọ́tò tiẹ̀ owó lòdì ipò kẹfẹ́ ni àṣàrò hakeem òun làtẹ́bí sọ́mọ́ bá àtàlá nkẹ́rẹ́ ló gbé wọn sí ìyọ̀gbọ́dọ̀ ya lórí facebook bá wá lọ àtẹ́wò ti ṣẹlẹ̀ fẹ́ yóò ọdún ọmọdún bá lẹ́ẹ̀kan obìnrin mímì yìí àwọ̀tẹ́lẹ̀ wúlò rẹ̀ yóò fi hàn ìkẹ́kẹ́ bí wá sọ mi ní wí pé àbí kò wọ́n bìrẹ́ wọ́n ó má bìrẹ́ mi òun bìrẹ́ nìkan ẹ àwọn tẹ́lẹ̀ tíjọ́ tó wọ rẹ̀ òun bìrẹ́ tíjọ́ tó wọ yẹ́lò òun bìrẹ́ wọ́n àyè kẹ́kọ̀ọ́ lẹ̀ yín bẹ́ẹ̀ ni wọ́n tó bá ti wá ní àkùn lẹ̀ tó kó sí lóde ní ìmọ̀ àtó lágbára wọ́n ti wà sí ẹ̀ pátálẹ̀ ẹ̀jọ́ gbádùn. lórí ilé ìyá lẹ́yìn wàá ìdù tó ti wà fún tẹ́lẹ̀ èpè ìdíjọ́ ní ilẹ̀ tó wà lẹ̀. pé pé kàṣí fásitì àríyá ti sáàtò sọlá ti sọ nípa àwọn méjì sáàtò sọlá àwọn méjì na wà ó. mìíràn àhìlì náà ẹni náà ni wọ́n ṣùgbọ́n láwọn ará àbúmọ̀. ó bẹ̀rẹ̀ pé ó ń fi ó ń fi ẹ̀sẹ̀ fún ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀yà fọ́tò àtẹ̀bí one two òun ni kó tún bọ́ra àdébí sọ́lọ́lọ́ àdìsọ́lá wọn láwọn ẹni méjì kan ẹni lẹ́nu oṣù méjì èrí báyìí o bẹ̀dẹ̀ àwọn náà láyé ìdí rí wọn. èyí báyìí o àwọn adágbọ́ àwọn aláṣẹ tí wọ́n jẹ́ ayé fàmílẹ́tì wọ́n bá wọ́n á tún wá ṣe gbulu sórí lọ́pọ̀lọpọ̀ bá wọn sọ òun lẹ́nu bí ti sọ pé ìdàrẹ́ tó ń ṣe ó sì pèrè mùsùlùmí ọbẹ̀ ẹ̀sẹ̀kẹsẹ̀ ó ti àtẹ̀ṣà owó bí kú fà á láti sọ́lá tó bí wọ́n tẹ̀ṣẹ̀ tàbí mọ́ orí pàwọ́ ní. ó sì àwọn kèfèrí jẹ pẹ̀lú bọ́sọdún bíi wọn ọba wọn sọdún wọn ẹ̀sìn jẹ lọ́dún ẹ bá jà para ẹ bá jà para bẹ́ẹ̀ rẹ jẹ àlẹ́ àyídú ọ̀dí ọ̀yà ìdù mẹ̀kàrí àbí ìdù dàmọ́rí yóò tó ní pẹ̀lẹ́ sí mi ká má dára wa láàmú. Erogulu tó ń sọ́lá ń sàlàyé rẹ̀ ibẹ̀ ni yẹn ọmọ erogulugu ó sàlàyé ibẹ̀ ni yẹn omi ìlẹ́kù mọ ìlẹ́kù rògbòsà bòsà káàkà sí ní wàbí bòsà. Sọ́jà ti ké àgbórí àwọn àbáwá túbọ̀ rẹ̀ dé irun táwọn obìnrin máa ń fi gulutu ẹlòmíì ò sẹ́kọ̀ọ́ ẹ̀rí pé wọ́n sọ pé ọ̀dọ́ ọdún jọ́ tó wọ́n fi ìgbẹ́ ó lè dókèrè jọ ọba sí lágbóolé yóò fi òkúrú jọ ni ìgbéwà lẹ́ẹ̀kọ́ ẹlẹ́gbẹ́ tí ó gbólóṣù yóò ti tó dìbà àtẹ́lẹ́gbẹ́ àbọ̀dépàpọ̀ àtẹ́gbẹ́ kejì. tó fi èyí kó méjì ní mẹ́fù ọ̀yà fọ́tò one fọ́tò àtẹ̀mí two òun ni kọ́kọ́ rẹ̀ sí òru gbogbo ẹ̀ pàtàkì kì í dá ìpè láti ẹjá tó gbé gbé gbé ìyòwò mẹ́rin àti ẹ̀rí ẹ̀ wà orí kọjá láti bí pọ́ńdé èèyàn sínú orí facebook láti máa fi ayé pé ẹ ní aláṣẹ́wó ni mí ọ̀dọ́kan ni mí ẹ̀yin náà wò ẹ̀yẹ lè máa wọ̀ mí pé fẹ́ fáwọn ọ̀gá ti sọ tẹ́lẹ̀ yìí pé ilé àwọn òwò ń ẹ máa ṣépè fún wọn fà ìṣẹ̀ òwò ń tẹ̀wọ̀lẹ̀ ọ̀hún náà ẹ̀ ìpè ní wọn. ọ̀rọ̀ bá yẹ kí ẹ bẹ́ẹ̀ ẹni tí ó bá rẹ̀ ó wá rí ẹni tó wọ́n náà jẹ́ sáyá fi pẹ́gbẹ́ sí pé àwọn tó wọ́n náà pàṣẹ òun náà jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ àwọn sáláàtì bí iná wọ́n wà táwọn wọn kọ̀ fún ibẹ̀ ẹni tí òun wọ́n wọ́n tó nọ́mbà rẹ̀ lẹ́gbẹ́ tí ó ní o má sùn lọ àwọn ìwà ẹgbẹ́ tó ń sálábà wọn ẹgbẹ́ ti gbá wọn ẹgbẹ́ ṣàwọ̀ nígbà òun ti fẹ́ pápẹ́ à ọgbọ́n òun ni òun lè gbà sí ohun tí ń jẹ́ lọ. ẹ àkọ́kọ́ dé àwọn àtàjọ jẹ́ ká lò sóńdẹ̀rẹ̀ jẹ́ ká sí pẹ̀lẹ́ nínú tíra kan fẹ́ tí a máa tẹ̀lé ọ̀hún àlùwá ilé ọkọ̀ àbúrò àlá ní àlùwá ilé ọkọ̀. Tíra yẹn wọ́n sọ pé ọ̀wá àyẹ̀dọ̀ fi tààmúlí máa lè ọ̀lẹ́ náà. Ìtààmúlí máa lè ọ̀lẹ́ náà. Àwọn òfin bó láti lè bá wọn lò wọn lò irú ẹ̀ farabalẹ̀ lọ sórí àìkẹ́kọ̀ọ́ àtàìlẹ́kọ̀ọ́ tí wù lè fi bẹ̀rẹ̀ fájáko bẹ̀rẹ̀ ló dé kí ọ̀rọ̀ yóò pakasọ bẹ́ẹ̀. nínú àwọn ènìyàn sáájú rẹ wọn láwọn ti kọ́ ádámù láì ní ọdún káwọn tó bẹ̀rẹ̀ sí ní kọ́ tó wà ló jẹ́ àjà. àìlẹ́kọ̀ọ́ yẹn wá kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣàbáwò ìṣàdàbí lásìkò yìí. ṣé ẹni dáńkẹ́ ìdíwọ́ ìwádìí kọ́ jẹ́ olùmọ̀ kì í ṣe bá látàrí máa bá pàṣínálítì pàṣínálítì rẹ̀ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀. àwọn àbájọ yìí wáyé pé ẹlòmíì fẹ́ bá wò fólúmọ̀ ní tó lè jẹ́ rú tọ̀bí àti mùtàtàmíhà. àdámọ́ rẹ̀ bí ẹni tó rọ̀ tó àlè rí bàtà náà. ọlọ́ọ̀ni kọ́dílá ìwé àbíkú àti èsì ó súnmọ́ ọlọ́run nìkan lọ́bẹ̀ẹ́ rẹ̀ ó lè má ta ti hí Ìgbà àgbọ̀gbọ́ ló bí ajá kan lọ́dọ̀ ẹni yẹ. Àwọn bẹ́ẹ̀ gbẹgbẹ́ níta pẹ̀lú rẹ ni àbí ń bá gbòlódò ẹ̀sìn kẹ́ àgbọ̀n o. Ṣùgbọ́n lọ́wọ́ kẹ́dẹ́ yìí táyé rí ẹ̀yọ́ kẹsàrí mú fẹ́ pàpà jùlọ lẹ́kọ̀ọ́ yìí. Ọlẹ́lẹ́kùn rẹ̀ ti pé kàlá ó ti jáde. Ẹwà oṣù tàbí tó ń tẹ̀lé ẹ̀fẹ̀rẹ̀ jẹ ẹ̀dàpọ̀ jẹ́ ká ti pẹ̀lẹ́. Lẹ́yìn náà ni bí àwọn adẹ́ta bá jẹ́ àfáàkálá nítorí àwọn ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ àtàwọn kan ti wá tó kọ́ lọ́wọ́ bá lè fẹ́lá sí kó sàkó wa. Ẹgbẹ́ ta fi ní kí owó ó jẹ́ onímọ̀ alágbòní ẹ̀ṣẹ̀. Ìgbọ́n kò lágbára láti lè fi ápùlọ̀ sí àwọn ìgbà tí ìgbà pa irú ìyẹ̀jú olóòṣè irú ìmọ̀ràn wọlé lè fún ìrọ́nà. Kọ́wọ́n náà ṣe bí àwọn ọ̀dọ́ tí wọ́n lẹ́ẹ̀kan rẹ̀ tí wọ́n lọ sí ọ̀rẹ́ ara wọn sún mọ́ra wọn. Wọ́n polé wọn. Wọ́n sì kó nílùú wọn kó láàyè wọn. Wọ́n lọ takú kàtẹ́bí sọ̀lọ̀ sọ̀rọ̀ àlọ́sọ́lá ó ti di ogún náà. Kí ìrẹ́lẹ̀ ewu mi àwọn olùkọ́ kò sáwọn àfi róòlù bí ìwé ìṣàmọ́ ìlà. Ó lè torí àwọn àfọ́ alẹ́ lábájá tó bá wulẹ̀ sí wàhálà. Orúkọ ọlọ́lẹ̀ lábájá ti sì yìí gbogbo ọ̀lẹ́bí ló ti gbà nípa àdìgbò tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ láyé pé tó bá lọ bẹ̀ tó ti pé mo tó rọ̀ kánà lórí yàtì eh, tàràkẹ́ńdà alẹ́ mẹ́tì hajj hùnàkì ọkẹ́ dúró lórí sílábọ̀sì lọ́wọ́ tó bá dé àlè ráfà ní kẹsàn àyàtọ̀ wáyé pé lẹ́ẹ̀kan náà wọ́n lọ mí èyí ó tún wá tó àwọn olùmọ̀ lọ ọlọ́jà lásán láwọn ọ̀sán báyìí ìṣẹ̀ ẹni pé kẹ́ni ọba dé báyìí yóò di ojú kan sí àwọn nìkan lábẹ́ wọn bá pè ìbọn yóò tún wá pẹ̀lú rẹ̀. àwọn àpá àyẹ̀dẹ́ bá fún bọ́ọ̀lù apá àwọn bá ti pọ̀ ní nàìjíríà ẹ̀sọ̀ wọn lọ ó ṣe ogun ètò tó pé nílẹ̀ àwọn jáde tó wúlò yàtọ̀ sí ìtàwọn ọmọlẹ́yìn ìlíyàtò kàdálá ń ṣe àwọn èyí tó bá tó wúlò tó wu ìlíyàn ọmọ ọ̀sẹ̀dí pé irú kẹkẹrẹ jáde yìí ọgbà jùmọ̀ lọ́dọ̀ àwọn kèbèrú àwọn òdìdí láti máa lo gbólóhùn yẹn ju wa. tó nípa bẹ́ẹ̀ ọ̀kẹ́ lọ sọ́dọ̀ olùkọ́sí wọn lọ lóṣù kan àbótú méjì àbọ́tú kan tí wọ́n lọ sí lọ́jọ́ ó lò dá lọ́fẹ́ fún àwọn kúkúdó òsì ha lọ́fẹ́ kọ́ lọ́dọ̀ wọn. Òṣìṣẹ́ ìṣẹ̀tọ́ ẹ lóbi àtẹ́wò kan tó yẹ tẹ́lú mi bá tún bọ̀ àdáwò wa ti mẹ́lá bọ́ọ̀dẹ̀ tó lówó lọ́wọ́. ògbélé rẹ̀ tó ìyẹn náà lè kúlé mọ́ ó jáde ọ̀dọ̀gbọ́dọ̀ àwọn olùrọ̀ ọ̀dọ̀gbọ́dọ̀ wọn jẹ́ láti lọ kẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀dà àlà ọ̀hánà eléyìí ní àdéká àti ìtajú àlórí ẹ̀ káàárẹ̀ ọ̀kọ́ sí wọn. Ẹ̀sọ̀ wọ́n ṣe ilé ìjẹ oúnjẹ yàrá wọ́n ṣe bọ́ọ̀kù ọmọ ọ̀kọ́ṣẹ́ tó ń kọ́ṣẹ́ lórí ìyàn ǹjẹ́ èyí ní àǹfààní láti àṣíkà àwọn iṣẹ́ ilé náà ní àwọn ọmọ ìlú ti gbé ọba àpọ́tọ́ ọba àṣẹgbá ọba àṣẹwò. ẹjẹ gbèrú di ìtọ́ parí ni ẹni tí wọ́n bá ní kọ́ wá fọ́jọ́ lọ́dún yẹn náà lẹ̀ táwọn yẹn ń gbà fi ìdìbò yẹn wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni. ẹ bá jẹ́ àgbà ilé ìṣẹ̀lẹ̀ àwọn àwọn aláṣẹ àpáṣí ọwọ́ àtijọ́ kan àbá àwọn àtijọ́ bá bomi lọ́wọ́ bá sára lọ́wọ́ à ọ̀ ṣe pé ọmọ ìlú ẹ̀kọ́ dáadáa o. tí o ti tó lè kọ́ pé kọ́ máa kọ́ ọ̀kẹ́ bomi kọ́ fi kẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀ ló mo ní Mo ní kọ́ ọkọ̀ ní lè kọ́ sọ ṣùgbọ́n wàá sọ àtọ́bájú kìrì ọ́ pátá ọkọ rẹ ò ní kó kú o. àbọ̀kùnrin bí ọ́ ní wàá kọ́ sẹ́ wàá lọ kó gbogbo ìsàlẹ̀ tíyàwó rẹ̀ wọ̀ ọwọ́ kò gbogbo ẹ̀ àti àwọn èyí tí máa lò lọ́sọ̀ọ̀sọ̀ ọwọ́ kò wá àgbà olú wọ́n bá ń kọ́ bí bá ń kọ́ tọ́ bá ń gbálẹ̀ bá ń gbẹ̀gẹ̀lẹ̀ ògbẹ̀lẹ̀ ọwọ́ àtúnbẹ̀ ọ̀pọ̀ tó yóò fi bẹ́ẹ̀ ọkọ̀ sí láì fi bẹ́ẹ̀. èwo lè yí tọ́ sáájú rẹ̀ yẹn ṣé ṣé tí fi sàárà òkú ní sàárà àtàkùn sọ́lá sọ pé yóò kó kù sọ́dá bá fi dà yìí à bí kí ẹgbẹ́ kẹta bí mọ́sálásí bí kí ẹkọ́ sùn bí kí ẹgbẹ́ ọwọ́ àgbà pé káwọn èèyàn máa lọ lórí ilé ìṣòro ẹlọ́fẹ̀ẹ́ ti ṣayé ayé láì ní gbowó kẹ́ni lẹ́kọ̀ọ́dẹ̀ ní gbogbo rẹ̀. àwọn ọ̀sẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ láwùjọ àyè kọ́ máa kú lórí rẹ̀. àmọ́ wọ́n ti bọ́ sáwò fún àbí wọ́n ti kọ́ kọ́ pàtàkàrà àbámá làwọn olùkọ́jọ́ ọdún lọ́wọ́ wá ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ò tọ́jà. ẹni tí bá jẹ olùkọ́jọ́ ọdún kan wọn tó táwọn ọ̀dọ́ nígbà nígbà tẹ ọ̀gbẹ́ ọ̀dà àfà ẹ̀sìn jẹ mọ́ta yẹn lébi àrí àìjọjọjọ àwọn ayájẹ́tẹ̀ wá ní ìpínlẹ̀ òkú ní sókè yọ̀lá jẹ́ torí irú ẹ̀gbẹ́ ìpele aburú mi ìjẹ́ ẹ̀yẹ ìbuwọ́lù yóò jẹ́ ẹ̀yẹ ọ̀sẹ̀sẹ̀ kan jíjẹ́ ẹ̀yẹ ẹ̀yẹ buwọ́lù pé ohun tí wọ́n ṣe dáa nìyẹn ọ̀dọ̀ ilé ẹ̀yẹ yọ ọdún sí lẹ́yìn òkú yọ̀lá jẹ́ ọ̀rọ̀ òun pèsè àìsíkẹ́jú bí lọ́dẹ̀ aláàbò tó yẹ ìṣàkóbá. Títí bí ìyànṣẹ́ sí ìwọ ajá àti àbájá bá fún aṣọ tí wọ́n bá wọ̀. Àdúgbò ajá sí kí ajá kò tẹ ọmọ omi tí wọ́n gbé kalẹ̀. Ọdún tó bá kú yẹn náà tí wọ́n lè ah, ajá ìlú ajá ìdìbò ọ̀pọ̀ kan sí ní ìbájẹ̀. Ẹni ajá fẹ̀sùn bọ́lá àti àdéhùn lórí ẹ̀ kájọbi sọ́kọ̀tọ̀ àdìsọ́lá sọ wípé tájà bá fẹ́ tó gbọ́gbẹ́ ẹ̀lẹ́ kọ̀ọ̀tọ́ yìí wọ́n sọ lẹ́ẹ̀mejì tó lóògbẹ̀ fún láti fi mọ̀ eléyìí sí èdòdúmọ́ inú olóògbọ̀ bóyá àwọn àbáwá lẹ́kọ̀ọ́ wọn bàbá wa yẹ kí ọ̀rọ̀ ikú àti ẹ̀rù ajá yẹ tó tọ́lọ̀ ọ̀gá àdéjọ alákọ̀ọ́sà lóra. Ìyàpọ̀ ló ní sáà obìnrin tó lóyún ti ń so abẹ́rẹ́ wọ́n ló kọjá kù ọ̀ kábẹ́rẹ́ bá padà lọ wọ lóògùn rẹ̀ lọ kọ́ bá fowó wà àtọ́kọ́ ti fẹ́ ní inú rẹ̀. irú tọ́fẹ́ bá ti yẹ ọmọ ìjọ bíi àsomọ́ra. Adébí sọ́kọ̀ mọ́ọ̀rọ̀ àlejò ọ̀sánlá wọ́n lè fi wáyé dé mọ́tàlá ọ̀ṣẹ́ ìlà ó ti náà ìrẹ́lẹ̀ àbí wọ́n ń sàálà ọ̀tẹ̀ mìíràn ẹni ọba sun kankan wá dáadáa o. wọ́n bá dáadáa abẹ́rẹ́ ti sùn ẹ̀ bóyá bẹ́ẹ̀ ti sọ fún òkú ti bẹ́ẹ̀ tó dàtí oyún ọba jábọ́ lọ́jọ́ ìpè ọlọ́run ti dáadáa pé wà tábẹ́rẹ́ yẹn jọ wà lọ́ọ́ rẹ̀. nítorí pé èèyàn ti jẹ ìfẹ́ lọ́run tó ló lọ́wọ́ àti nílò yóò máa ṣe ó sì máa ṣe àwọn ìjọsìn rẹ̀ ọlọ́run ti rú àwọn tó lóyún ìwọ́n ti lọ́rùn ìwọ́n Ẹni ó ti ní adìyẹ, ní adìyẹ tó jẹ́ púpọ̀ tó ti ìjẹ́ tó ní ìgbàláyè láti ta adìyẹ náà fún àwọn Christian fún ọdún tí wọ́n ṣe. Ẹni tí ó ṣe adìyẹ, mo lè jọ ọpọlọ wọn lọ àjẹ ilé ìrọ̀lẹ́ nígbà tá a gbọ́ lórí ìlàjì olú. Wọ́n á fẹ́ kí wọ́n fi yàrá èyí lọ ẹ̀ lè ta adìyẹ fún ọ, èyí ò lè ta ní ẹ̀wá gbà mí ìdí ọ̀tá àti àkíyèsí ẹ ò pàmò bí fẹ́ fẹ́ láàárín orí tẹ̀lé lọ́dọ̀ wa bẹ̀yẹ agbòkèlé àsìkò tó ń kà sí ibi rẹ pẹtẹ tí wọ́n fi ti là á mọ́lẹ̀ pé kéde yìí làwọn ò fi ṣe èèyàn nígbà wọn. ọlọ́wọ́ akó sínú bábẹ̀ ṣàwọn alàdìdì mi wọ́n yẹ wọ́n ti wọ́n. ṣùgbọ́n òṣìṣì láti wáyé ìsàtìlẹ́yìn lórí ẹ̀ṣẹ̀ ni àti ìkọjá àlàfọ́lọ́wọ́ wa sàhálà wọ̀tẹ̀ àlà. èèyàn òṣìṣì láti wáyé ṣùgbọ́n òfin ẹlọ́kẹ̀ ti sọ wípé òfin ẹwọ́ òfin yìí ó ti láwọ̀ ẹni tá fẹ́ tà tó bá ti jáde àwọn ajẹ yìí ó ti láwọ̀ ẹni tí wọ́n wà kú kò sí ìrẹ̀ òun yìí ó ti láwọ̀ ẹni tí wọ́n wà kú tó lọ ó ti parọ́ tó lọ sí ìrìkì. Adéjàdàyé nípa sàárè àti mọ́sálásí tó lè wọ́pọ̀. Mọ́sálásí àti sàárè náà gbọ́dọ̀ jọ wà papọ̀. Adébí sọ́nù ọlọ́run àyọ̀tọ́lọ́ síbẹ̀ ọ̀tọ́ kọ́ wa ní pé mẹ́ẹ̀ gbọ́dọ̀ kírun bìbì ìsàlẹ̀. Yàtọ̀ sí rù ó. Tó bá yẹ pé fọláṣọ ìjànáza a lè kí ẹni wọ́n gbárọ̀ àbí ká kí e síbi ìsàlẹ̀ yẹn gẹ̀gẹ̀. Èrò bá débi sọ́nù ọlọ́run àtàlà ń ṣe bẹ́ẹ̀ nípa obìnrin ní máa ń ṣàtúnṣe lọ́sọ́lá ọkẹ ìdí mọ́sálásí ẹni tó bá gba ọkọ wọn níbẹ̀ ni bá ti jáde láyé ọjọ́ ajẹ́ bẹ́ẹ̀ kí ló dá ah, àwọn òkọ̀ọ̀kọ́ sálẹ̀ ká má fò nira báyìí àti sí ọjọ́ ọdún tó tó sáré rẹ̀ ọdún tó bá jẹ́ kí òun sí la wọ́n ti ti fi sílẹ̀ ó lè bá ní kí òun ní wọ́n sọ a lè ní níbi kọ́mọ́rù rẹ̀ jọ wọ́n gba òun kí òun tó fi yàrá tẹ́lẹ̀. àmọ́ mọ́sálásí kí sáré wa bẹ̀rẹ̀ ọgbẹ́ ọmọ ìjà tó máa ń rájú náà lọ bá sáré àwùjọ ẹ̀kọ́ mẹ́ ọ̀dọ̀ ìbá wà lọ bá sí ẹ̀kẹ́ o. tọ́ba ti wá jọ sí bí wọ́n bá sí la lọ gbé bá sáré báyìí fẹ́ sáré la lọ gbé bá mọ́sálásí àwùjọ ìyẹn ni pé bọ́ọ̀bù àkọ́kọ́ ló kúlẹ̀ òfin ẹgbẹ́ mẹ́rin láti fi ṣàtù. ọjọ́ lárí ibi gbogbo ìwọ́n lè tún ọba tí wọ́n bá lọ ká àwọn tó ti jẹ́ àti ládùúgbò yìí ni bọ́ọ̀bù àkọ́kọ́ nìyí òun ni wọ́n ti ibẹ̀ ìkálukọ́ àkọ́kọ́ irú òkú ni àwọn òkú bẹ́ẹ̀ ṣùgbọ́n ìpè sàárè ti wà tẹ̀tẹ́lẹ̀ àwọn àlọ́ kọ́mọ́tàlásí bẹ́ẹ̀ kọ́mọ́tàlásí àwò láti sàárè bẹ́ẹ̀ sọlé ẹ̀dùn sọ́wọ́ àdúrà àkùgbọ́dọ̀ kí òun ní mọ́tàlásí sí sàárè wà tọ̀wọ́ lọ́wọ́ àdá ṣùgbọ́n láti wá máa fẹ́ rí ẹ̀ tọ́wọ́ wà lẹ́kẹ̀ẹ́ tọ́wọ́ àdékẹ́rí ẹ̀ káàkiri wí tara wa ni o wàhálà lélẹ́ yìí tàbó sí ẹ̀ ẹ̀tọ́ láti kó ń fẹ́ sí ẹ̀ pápá jùlọ lẹ́kọ̀ọ́ tó ṣe pé láàrin bí ìsíbí yóò fi bọ́ sílẹ̀ ẹ̀ lórí àràkọ́ bá tẹ̀ wọlé lẹ̀ lólé ìfilẹ̀ rẹ̀ dá ọba àgbọ̀ kó owó tó gbogbo àwọn òkú àdúgbò àwọn sílé òun alọ́bẹ̀ máa fà á. tó ti fẹ́ǹsì láti ta kò sí wàhálà tó ti fẹ́ǹsì mọ́sálásí nìyí o ilé ẹni ẹlẹ́ni kẹ́ni tó fi sàárè tó fi jẹ̀mákẹ́tẹ̀ ó fi tó fi fẹ́ǹsì ẹ̀ ó fi yí ká ẹ̀ wọ́n ti sáré wọlé òní ìyá ìyá ọ̀hún ni ìyá ọ̀hún gẹ́gẹ́ ni ìgbà òun ni àwọn àkọ́bí ọwọ́

láì sí nípa wọ́n ṣe ápùtù nìká láìkẹ̀ mọ́, níbo lè à nígbà bò ó pírísọ́ọ̀kù níbẹ̀. Tó èyí ló wá gbọ́dọ̀ máa bínú. Ìgbé ilé ẹ̀rọ ìwọ́n dáhùn sọ jẹ́ pé Islam ṣàkíyè tó ti kéde ṣàkíyè tó ta sí ìwé. Ètò fẹ́ tọ́ba fi lọ́dọ̀ ọkọ̀ kẹ́kọ̀ọ́ sí ọ̀dọ̀ ọkọ̀ mi sílé tó náà lọ bá rí yóò wọ ọmọ tó ní kí òun kí ìfẹ́ kí ní ìwọ́pọ̀ tọ́gbọ́ dáadáa sí ló fi ṣe kí lọ́pọ̀lọpọ̀ àwọn afáwà ṣe jẹ ẹ wà máa lọ sí ẹgbẹ́ mọ́sálásá ní mọ́sálásí ilé tí ẹ parí ìjà lọ́pọ̀ láyà ọlọ́gbà táàrin wo sí ìfẹ́ tó bá ti fẹ́ kí lẹ fẹ́ parí fẹ́. ẹ kẹ wàá lọ sí ẹ kà tó bá kò sí ìfẹ́ mọ́ ọ̀sọ́gbó ẹ̀ka mẹ́ta kó wọ́n ti ẹ̀mí fẹ́ lè yẹ́yẹ́ tí wọ́n bá ti jọ wà yóò bá yà níbi ìgbé tó kó láyé kó lè wọlé ọlọ́run yóò bá fi kú ó ní ìgbésẹ̀ ajá ikú fèrè lọ́fẹ́ kú yẹn akọ́kọ́ yẹn lè kún lọ́rọ̀ yẹn níbi tí ìfẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹlẹ́mí yẹn ti pọ̀ sọ́lọ́run nígbà yẹn gbogbo ó sì ṣe àìdọ̀ ọba gba ilé ọkọ bí lọ. ṣùgbọ́n wọ́n kà kú lásánṣẹ́ mi ṣe láìkẹ́ ọmọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lórí àtìyẹ ọgbọ́n tó kọ́dà ẹ lórí òfin nàìjíríà yọ tí wọ́n bá ṣe ìdálẹ̀ nínú òfin nàìjíríà kò lè kó lọ́dọ̀ ọkọ̀ ọ̀fẹ́ sí ọ̀dọ̀ ọkọ̀ ọ̀fẹ́ láì dájú kan lọ kóòtù ọ̀rọ̀ ìjáwé mẹ́. ó ti ó sì fi ilé ẹjọ́ sọ pé òun pàápàá jùlọ tẹ́lẹ̀ yẹn bá ṣe ìdájọ́. ó jẹ́ pé rúbí ọ̀dà ọ̀dà náà lè jẹ́ nígbà tí sáàbù ní ọ̀dà náà ló ti fi lè olópè. ṣùgbọ́n òun lè yọ ẹ̀kọ́ ojú sùúrù ọlọ́kùnrin wọn ní ìgboro. níbo bí ìtọ́ oṣù lọ yẹn kí ló fi ọrí pé òṣù tó sọ́kọ̀ láìkẹ́ ni ẹ̀rọ wọ́n ti padà gbòòrì. ó bẹ̀rẹ̀ sí sùúrù táwọn wà nínú àdìsí yìí obìnrin yóò lọ tí ò tẹ̀sí láì fi lára ọkùnrin yẹn kò sí fọkùnrin yẹn ó lóun fẹ́ máa bá a ṣe nígbà tí ó ń sàlejò lọ́wọ́ kò lóun fẹ́ máa bá a ṣe níbi títí ìyàgbẹ́ ọ̀dọ́ kó wọ́n lù pa àbí mò gbogbooro àbí ẹ̀kọ́ ó fi bí pa ó jẹ́ níyà kò sí gbogbo àwọn kẹwọn yẹn àbí kò kí o àbí ń tẹgbẹ́ payẹpayẹ àbí ń jalè àbọ̀jẹ́lẹ́bọ lóògùn kò sí kẹ́kẹ́ lù rẹ̀ ọmọ ẹ̀wọ̀n sùn. ọjọ́ ọ̀nà àgbẹ̀fẹ́ mọ́ àwọn sọ̀tọ̀ lálẹ́ náà ẹgbẹ́ kò sí ibi pàtàkì kan sí ẹ̀yin ló wọ ọ̀gbẹ́ ọ̀fọ̀wọ́ ewu tó obìnrin yẹn láwùjẹ́ ní rọ́ọ̀kì àtàlùjẹ́ onígbòrò àlùjẹ́tọ̀ oníbẹ̀ ká sáàkì òbí abalayọ. àwọn obìnrin táwọn fúrídọ̀mù yẹn ká sọ́ra ká wú ègbò tó sàkóso sí ayé ìbẹ̀rẹ̀ wa. ṣé mo sì alábòsílẹ̀ ẹjẹ́ kọ́kọ́ fún bí ìfẹ́ parí ẹ̀rí alábòsílẹ̀ bí bára wọ́n yẹn rí tí wọ́n ní láyé àwọn òṣìṣẹ́ rẹ̀ gbogbo ẹnu mo lè fi sọ pé láyé sóògì ni àìlè sóògì rẹ̀. torí alábòsílẹ̀ táwọn kìí ṣe pẹ̀lú lèyẹ wá ní lẹ́sà bí a a wà ní ìdẹ́wọ̀ bí àárọ̀. Tí ọba lálù tún tẹ̀lé yẹ kìí ṣe pé kí ẹ̀kẹ́ máa ra rẹ̀ iṣẹ́ tó ṣe wọ́n máa ń ṣiṣẹ́ gbà ni. Ìyóò di alùsùn nà lórí mọ̀kọ́mù táàbọ̀ tó lágbájá alùsùn nà ni. yóò fi ni. sí Ẹ pé nìyí. wọ́n yìí ti sẹ́gbà yẹn. ọ̀kẹ́ náà fẹ́ lẹ́kọ̀ọ́ ó ti tàbá lọ kẹ́lá ọ̀gbọ̀n wà ayé ń bí mo kí tàtà mi. wàlá náà di yọ àlàáfẹ́ ìdè bí mo tẹ́lá mi. títóbi ọlọ́run ọba kó ṣe yí pé iṣẹ́ yóò bá sọ pé lágbájá gà sẹ́bi wò yìí sẹ́gbà. òṣìṣẹ́ àgbẹ̀dì kẹjọ́ kọ́ ọ̀rọ̀ tó jọ́ ọ̀rọ̀ tó wọ́n wá lálòtún lẹ́lẹ̀ yẹn iṣẹ́ rẹ̀ tó ṣe lọ́ fi di sọ̀rọ̀ Ibu tẹ́jọ́ wa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó ga wa láti tún ẹ̀yẹ sì tọ́kọ́ wa. Ọmọ ọlọ́ọ̀bà ayọ̀ sọ́jọ́, onígbébù lójú ọ̀gbọ́dọ̀ ní ọmọ ìyá rẹ̀ lójú ní ojú òbí tó mẹ́ta lọ. Tó wà á pàdé ara wọn lé ọ̀sẹ̀ pé ìtọ̀wọ́ sọ bí ẹni olórí náà méjèèjì kan lẹ́sìn yẹ́ ọ̀tọ̀ òbí. Níbo ni wọ́n ti á dójú kẹ̀kẹ́ yẹn wá? ayọ̀ ìgbẹ́ ni ohun tó pè bọ́ra rẹ̀ ni kọ́ọ̀lá láàwì ọkẹ̀ ìwú yìí kìí fi àlòsùn. Hadithi mi tí wọ́n sọ́kùn sọ́lá sọ wípé Màsí sáná ti dáhùn. Ẹni ọba yẹ ọmọ ìyá rẹ̀ lódì odidi ọdún kan láíláí lòun ti gbogbo ẹ̀. Wọ́n dàbí kọ́ńtẹ́ẹ̀tì rẹ̀ lẹ̀. Wọ́n ní mẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ́ àlọ́ pé òláwà sáàrù gan ọyá sáàrù sáàrù tó ní ọdúngbà sáàrù náà ló ń gbóná ọlọ́run sọ fún bílá ti ìlú kọ́. ibi òṣìṣẹ́ ọlọ́run yẹn lè kọ́ fáwọn ọmọbìnrin àwọn obìnrin tó bá wọn fẹ́ lọ mọ́sálásí ọlọ́run láti lọ sí òwe ẹjẹ́ kọ́ lọ nà ó. bílá ti ní ọ̀ ìgbà tá a nígbà tá a fẹ́ bí ti sọ̀rọ̀ ni àwọn ọ̀gá kọ̀ fáwọn obìnrin gan àdíjì wọn lọ mọ́sálásí. àtúnlẹ̀ ẹ̀rí pọ̀ lọ́wọ́. àwọn afọ àdàgbọ̀ yìí pé tí wọ́n bá ní agadá kò túbọ̀ pé láéláé bẹ́ẹ̀ ó lè jẹ́ máa wà àdìgbò díẹ̀ torí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí àti pàwọ́ ẹni yẹn ìdìmọ́lẹ̀ súnlẹ̀ wọ́n jẹ́ tọ́lá ìfún wọn ṣe yọ́mọyọ́mọ ẹ̀sìn ó ti di dàkúdà irú bá àti ṣe yẹ́mẹyẹ́mẹ́ yìí ẹ̀sìn ó ti di dàkúdà à nínú ojú ẹ̀sìn bọ́yá làálà tó kọ́ sí ìbọn ṣùgbọ́n wọn kó wá fún wa pé àwọn aláṣẹ ń ṣe yòówù wá báyìí

kéèyàn ti tẹ́ pẹ̀lú bóyá àwọn tí ó ti pẹ̀lú àbáwọ̀ ọ̀rọ̀ǹtì tèjé. Irúgbó tí wọ́n ń pákọ́ àtàwọn òfin láti. Lójú tó lódodo, ká bá ń bọ̀, kò sí tó fi ẹjọ́ àwọn tọ́jà ní àdéhìí nílẹ̀. Wọ́n kéré lẹ́kùn pé bóyá lọ́wọ́ àlóòdì wa ẹ̀ pé kọ́ bá ti fẹ́ ní o, ọgbọ́dọ̀ parúkọ̀ ṣùgbọ́n mo rí fáwọn ọlọ́pọ̀ ju sọ́jà ni òun òkèrò bọ́ọ̀lẹ̀ lọ́ba tẹ́wọ́ bá tọ́ dọ̀rọ̀ kò sí sínú àkọọ́lẹ̀ títí bá a lè gbọ́ ọ. wọ́n wá ti bí lòdì ẹ̀sìn wọn ní àmàdìyàn. nínú wípé kìí ṣe àdéhìí kan kìí ṣe méjì làlùkò tí láti ń pàṣẹ pé ká fèrò bọ́ọ̀lẹ̀ kájé ọkọ̀ kájé ọgbẹ́ ká má ti ìbò ká má tẹ̀sẹ̀ kí

onísùn kankan lára wọn ṣẹ́bi mo ti yóò rà fún ọwọ́ ọwọ́ ni ẹ̀sà lẹ́yà yóò ní kúrú gbọ́dọ̀ fẹ́ wọ. àtúndì bàbá ẹ bá gbà wọ yí bẹ́ẹ̀ ẹ̀yìn tó lọ dúró bọ̀ àbájọ pọ̀ tó. àdìrú gbọ́dọ̀ ó ní ẹ òun náà wà bẹ́ẹ̀ ó kì í ọ̀dà èmi ọ̀ wá pàdé ẹlẹ́gà tèmi ìdúró ní lẹ́yà lẹ́ni tí ò ọ̀yà dáhùn padà lé rọ̀mọ̀dá ti pọ̀ jù tún ṣe gbogbo rọ̀mọ̀dá wọ́n náà yọ rọ̀mọ̀dá wọn jáde ewu gbẹ̀rẹ̀ àgbà ní kíkà fárún ní kí ti jọ́ àwọn olóṣèlú òkú sí sẹ́ńtà sí tẹ́tẹ́ ní ìwé èyí ẹ ilé ẹ̀ tèmílẹ̀ lé mo fi mo wà kan náà jọ́ ni ẹnìkan wá pè wọ́n ó wọ́n bá ní wọ́n lọ ìwé tí wọ́n lọ sẹ́wọ́ yóbi lọ́sùn ẹgbẹ́ o ti bá lórí kẹ̀kẹ́ owó yóbi tí wọ́n máa tẹ́lẹ̀ fi tàbí fún ọ̀rẹ́ náà ni wọ́n gbà wọ́n tó lọ ta ó lè máa ka jí ní àbí kan máa tòkì. Títí ẹ bá kàwé kè é fífẹ́ ni. Nítorí pé kí ẹ ẹ tàtà wá níbẹ̀ ẹ ti ró ṣe sílẹ̀ àti ẹ̀fẹ́ lọ́jọ́ ọlọ́jọ́ ìyàwó kan tó rọ bíbà ó tún bọ̀rọ̀ jẹ. Ẹ lọ fífẹ́ ní sẹ́ni àbí. Ẹ kọ́ bọ́ kí sùn ní. Bọ́ kí sùn ní ìkẹ́jẹ́ lọ sùn ní ìkàrà ìrìn tó lọ àlè pé torí níjọba á kó síbẹ̀ kìí ti ṣe ìwújọba kẹ̀mí pẹ̀ láwọn oṣù lálẹ́ ìjọba kìí ṣe irú àwọn ọ̀sẹ̀ yẹn. ẹnìkan rajà ẹni gbé tẹ́tẹ́ ẹni àdínkùn yẹn báyìí wà lórí ẹ̀ kẹ́kọ̀ọ́ sọ wọ́n pé ìdílé ti rà á. lọ́jọ́ kẹ̀mí ọ̀sùn mi kẹ̀rọ ayé ìṣòro. kìí ṣe fẹ́ fi ẹ̀tọ́ bá jẹ́ sọ́dẹ̀ tí ó

nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ìwú tó wà bẹ́ẹ̀. owó bọ̀dún jẹkújẹ tó ti pé wọ́n jẹ bẹ́ẹ̀ kí ẹ má jọ yẹ. ẹ̀dá àwọn tí wọ́n ti fẹ́ fi ẹjọ́ wọn ti sí ìdàrú tó bẹ́ẹ̀ tí ẹ bá sàwọn ti máa ń kú. àwọn lè jáde oṣù lọ́pọ̀ sí ìfẹ́ pọ̀ tó. tọ́lá àti ti sọ àwọn súnẹ́sì ti ó ń ṣe wọ́n lọ́wọ́ kára àdá wọn àdá ó ti pé ó wà kára nínú ọ̀lọ́pàá àwọn yẹ́mi ọ̀dà kí obìnrin náà nígbẹ́ tọ́ba wọn sẹ́yìn ò ní lo ìkòrí tí ọ̀kan rẹ̀ ẹ̀rù kéwù kékeré àìrọ́ yọ̀dọ̀ ẹ̀sìn mi ní ìbòrí mi kọ́ wọlé ẹ̀sìn mi ọ̀dà kí nẹ́ẹ̀sìn kìtà yòmínà àlè ìgbésẹ̀ ọlọ́run mi ń jà láàbì ìdíje kí lè wá ní mú síbi mi ò ní ní gbálẹ̀ èsì ìyẹn ní kẹlẹ́ ọ̀ fara kalẹ̀ ni èmi lè ní gbẹ̀kẹ́ ló kẹlẹ́ ọ̀ onígbà tí èèyàn bá jọ yìí nǹkan tó bá ti rí pé ajẹ́kẹ́sì yẹn láàyè láti ilé bá jọ yóò ṣe lú èyí tó ń ṣe. Àwọn ọ̀gá àgbà kan yóò kò ṣe lú ni. Kàbájá máa wò ó rẹ tí òun nígbà gbogbo ẹ̀ wọlé lọ kí ló ń gbàgbọ́ yín lọ́wọ́ tẹ́lẹ̀. Láti tí òkú rẹ̀ ti wò ó rẹ̀ kí lè wá bá bọ̀ fẹ́. Ìdí rẹ̀. Onígbà ìkásá kí ìdí rẹ̀ rárá ọmọ kan yà fọ́tò ojú ìgbèrè tó ti bá yà lẹ̀. Ẹ ra ẹ̀mí wọ́n wá bí kò wọ́n abẹ́tẹ́n àlùwàlá àlùbárà yọ sọ̀rọ̀ ṣẹ́rẹ́kù yọ wáyé súnà lọ tẹ́lẹ̀ ẹ̀rọ alọ tẹ́lẹ̀ tó lọ pé tó bá fẹ́ fẹ̀sẹ̀ tàfàlà òní ọ̀nà ọjọ́ ìyàwó ló ti lù dé ẹ bá lọ fún fásiwá ní òsì dédé àdúgbò wa bí báyìí òní fásiwá pé àwọn afáfà pé tẹ́tẹ́kẹ́ nípò ìlú ìbò eléyìí àbí ìbí bò ní ọba gbé òṣùwé àti gèmí nílé ẹ bá ti ẹ dá mi lọ. àyíkó tó lé dúkùú lórí àti kèfé ni wọ́n gbélé náà ní nàìjíríà láàárọ̀ òde sílẹ̀ fún ọyẹ sí wọ́n ti kó mùsùlùmí méjì egbe ẹgbẹ́ olómi ẹgbẹ́ eléko táyé sí ti àwọn ẹgbẹ́ tẹ̀jọ ni wọ́n kọ́lá ẹ̀yà kẹ́lẹ́ ìjọ ni wọ́n bá já rẹ̀ wọ́n ní ọmọ kí ló dé ọmọ ìyá mi làwọn méjèèjì tí ẹ̀sìn wa lọ sọ wa òun là dé wa ǹjẹ́ bá ti dé kẹ́sì wa pàkàtọ̀ tí ò ní jọmọ́ ní ẹ̀sìn kẹyẹ nìyí ọlọ́run dáadáa láàyè láàyè. سبحانك اللهم وبحمدك